kò kí n ṣe nǹkan kékeré rárá problem tí mo tẹ̀ wá nísìn òun lọ̀rọ̀ owó lọ́ni kí lọ́wọ́ wa lọ́sípítù. Báyọ̀ láìkí ṣọmọdé èwo lẹkún nínú nǹkan tá à ń sọ yìí nígbà tó kì í ṣe obìnrin. ìwọ ló sọ̀rọ̀ báyìí èmi ni breadwinner lè mi níwájú mi nílẹ̀yìn tíyà ìbá kú sí tell me definitely èmi ni mo pa yes toro need help me. mi dẹ̀ lè ṣe. ayọ̀ clay tó ronú báyìí. mi ṣe ní ronú bẹ́ẹ̀ láti bí ọjọ́ mẹ́ta mo ti sáré kiri fowó mi tí ì rí bí mo ṣe sọ̀rọ̀ yìí ó wá ní mi nírò ṣé kò tó rò. ṣó sọ fún mi ni did you tell me o oh, sọ fún mi pé mọ́mí sí ẹ̀ sick ẹ́ ó ti gbà wípé mọ́mí ẹ̀ mọ́mí tèmi náà ni. èló lówó yẹn ba. forty eight thousand ni. just forty eight thousand naira ẹ bá yọ ah. ó dáa má bá ẹ gẹ̀ẹ́tì. fún lórí tó ń ṣe báyìí. Ah, ah. Tẹ́ni. kí ló ń ṣe ń bì. ọ̀nkísọ́m ibo lẹ ti ń bọ̀ bolẹ̀ ń lọ. èmi ni mo kọ́kọ́ bí ẹ́ líbèrè o ò dẹ̀ tí dá mi lóhùn kí ni tó ń ṣe ń bì. ìgbà tí dáàdì ń travel lánàá wọ́n béèrè ẹ títí títí tí wọn ò rí ẹ ìgbà tí mo padà dé láti airport náà mo délé tí mo fi lọ sílé ọ̀dọ̀ mi mi ò rí ẹ èmi náà mo ti délé mo ti béèrè ẹ wọn ò rí ẹ so tí ó bá jẹ́ pé mọ́mí rán mi iṣẹ́ wá sí àdúgbò yìí ń sìn mi ì ní mọ̀ kébì ló wà kí ló ṣe ń bì. ta lélẹ̀ èmi èmi. ìwọ ń sọ pé èmi wọn máa fẹ́ lomi ìṣe ẹ ni. uncle squammy what's all this now. mo ní kí ló ṣe bí ta lè lè tó dúró yìí. ó ọkọ mi ni. wá. you heard me. ẹ̀mí gbé e dáadáa wo mí pé ọkọ àbí omi pé ọkọ tí wọ́n fi ń roko oh husband ọkọ. exactly. ń gbọ́ sọ pé rọ́ ló ń pa. o tún mérí fún mi ṣé o ti mọ bàbá ẹ̀ ó mọ̀ yá ẹ̀ ó dẹ̀ níwọ̀ husband so gbogbo àlá tí wọ́n lá tán ló ń ṣẹlẹ̀ nǹkan fẹ́ ṣẹlẹ̀ nǹkan bíi kankan ṣébi tó fẹ́ ṣẹlẹ̀ sí rèé. mo ti rójú ẹ o mo ti dẹ́ ẹ mọ mo ti mọ̀ kọ́ ẹ̀ lè ní lárí mo ti mọ̀ kọ́ ẹ̀ lè wá òkè o mo ti mọ̀ kọ́ ẹ̀ lè wá òkè o. wọ́n tún sọ fún mi gbọ́ mi gbọ́bí má débi mọ́ má wá sí inú ilé yìí mọ́ ni mò ń sọ wọ́n ti ń wá ilé má ẹ̀ bàjẹ́ kí n rí ẹ̀ ń bì mọ́ kí ló ń wá rubí tó o bá dẹ̀ kúrò nbí sísìn máa padà sí ṣọ́ọ̀bù nsìn máa lọ sọ fún mọ́mì pé ibi ìlú wa. uncle Sukanmi stop embarrassing me. máa embarrass ẹ jù bẹ́ẹ̀ lọ àbí bẹ́ẹ̀ kọ́ o lo ṣe rí ọmọ kan lo believe kò fẹ́ ba yí ẹ̀ jẹ́ àbí ibi òde lè ṣẹlẹ̀ sí ẹ kí n má sọ̀rọ̀ wàá ríran wèémí àti àfàǹkan lé ní dúró dé tí máa fi ṣú ni. wá ló dé tá àbúrò yìí fẹ́ kọ́ sí ìta gbogbo lórí fóun tí àti èrò tuntun kọ́ tẹ̀ rárá. sọ èrò tó jẹ́ kí n rántí kí ló ṣẹlẹ̀? ọ̀rọ̀ ọmọ ọ̀gá mi ṣá ọmọ tẹ́mi yẹn ti bàjẹ́ gan gidi ni o mi ò rò pé ìrònú kankan wà lórí ẹ̀mọ́ tó ju ọ̀rọ̀ ọkùnrin lọ tó o bá rí bí mo ṣe ń bá lórí ọ̀rọ̀ ọkùnrin kó máa lóun ò nà mí. nílé èdè yẹn tó bá mọ nǹkan tí èmi àti ẹjọ́ kò lè. mo bá a sọ débi wípé ìwọ ìwọ ọmọ pínísí tó jẹ́ pé ṣojú mi òun ló ṣe dàgbà bàbá ẹ̀ dẹ̀ ti fa wàá tó kó àtàyè ẹni bàbá ẹ̀ fa lèmi lọ́wọ́ nígbà tí wọ́n ń travel ẹ mójútó ọmọ yìí o ẹ mójútó ọmọ yìí o ẹ má jẹ orírìn kúnrin o ọ̀rọ̀ ọkùnrin ṣáá ni lọ́rọ̀ ayé ẹ ṣé kí dáadé ẹ wá dé nsìn kan gba ipò ń ṣe rádaràda káàkiri tá ló máa mú. but there àìmọye àwọn ọmọ tí ò tó èjì ọmọ ọ̀gá ẹ̀ yẹn tó jẹ́ pé wọ́n kàn ń ṣèranù kiri ń gbòòrò tiwọn ní sóko onímìnì náà. ó ní mìnì sí mi ẹyọ kan ṣo tọ́gà ni ọ̀gá dẹ̀ ní náìsì sí mi gan ìwọ gangan fúnra rẹ kò sí ọjọ́ tó lè rọ́gà tọ́gà ò ní fún ẹ owó ṣé n tó bá wá ń ṣe dáadáa bẹ́ẹ̀ yẹn síyàn ṣé èèyàn wá rí nǹkan ẹ̀ kó máa bàjẹ́ lọ èèyàn ò ní bá dá sí. my dear ànílédì yìí ò rí ọ̀rọ̀ yìí rò bí wọ́n ṣe ń rí yìí so it's better kó mójú ẹ̀ kúrò nínú ọ̀rọ̀ ẹ̀ ó lè má ríro èmi ríro ó wà lọ́kàn tèmi bẹ́ẹ̀ ni mi ò lè lajúlẹ̀ káyé ẹ̀ bàjẹ́ ṣó ti yé ẹ bẹ́ẹ̀ ń sìn nítorí pé ẹni tó bá ń fẹ́ kí tiẹ̀ dà ó máa ń tún tẹlòmíì ṣe ni wá ọ̀gá ò sí ń lé òní kí nǹkan ẹ̀ dẹ̀ máa bàjẹ́ lẹ́yìn wo ó ríro kò ríro máa bá wí títí títí tó máa fi gbọ́ ni. àti gbọ́ but kò ṣe pé kọ̀gá yín dé o kẹ́ ló máa sọ ọkọ tójú yín bá rí fún wọn. máa sọ o n tó ń sọ pé kéèyàn lóyà nìyẹn o tó o bá ti lóyà sọ́gà ẹ̀ ọmọ apàdà ṣerú ẹ̀ fún ẹ lẹ́yìn ìwà ọ̀la ni má sọ o. ẹ jẹ́ ká mẹ́nu kúrò náà rọ̀ lọ́rọ̀ ká sọ tiwa my dear wọ́n mi máa wá sí ilé yẹn ó dẹ̀ ní nǹkan tó ń bá wa sọ lórí ọ̀rọ̀ tá à ń róye o. oúnjẹ olúwa lẹ. ṣé ọ̀rọ̀ oúnjẹ lórí sọ́nù kan tí mò ń bẹ́ẹ̀ sọ yìí. ó dààmú ti gbọ́ kí lẹ fẹ́ jẹ. tó bá wà. àní kí ni jemana yìí sọnà kí ni kọmíṣánná ah, sọ. àná wà tí a sọ pé problem ilé ni mo jẹ ìfẹ́ kó wá jẹ ìyẹn ti ní kò sí problem. kò ah, yà má sí problem kò yà má sí problem. kò sí problem gbogbo wa láwa lòdìjà sásán. Ah, bàbá yìí pọ̀ kì í sọ kí ló ń sọ ẹ̀ gbogbo àtà tí ń wá àtọjọ ẹ Ọlọ́run ò ní jẹ́ kó sí problem náà nǹkan tó yẹ kó sọ náà ló ti sọ sórí má jẹ́ kí afọ̀rọ̀lẹ̀ sọ̀rọ̀ ó ní nǹkan tó ń gbé mi níkùn gangan tó yẹ kí n sọ fún ẹ mo dẹ̀ ti ń bẹ sọ ohun kan tí ikú sí ni wá a ti ń dàgbà náà ṣé bá ṣe máa dàgbà títí títí tó ò ní ṣe nǹkan tí mo ní kó ṣe náà nìyẹn ṣé ọmọ kan ṣoṣo tó bí yẹn náà ló fẹ́ bí ń gbèsè ayé ẹ̀. Ah, ọ̀rẹ́ ọ̀rẹ́ wa mi ì lọ ẹsẹ̀ síbi kankan ọmọ kan tí mo bí ọ̀kan ṣoṣo gírugíru ni ó dẹ̀ smart very intelligent tó ń tẹ́ mi lọ́rùn and àtẹnudẹ mi lè ṣerú nǹkan bẹ́ẹ̀ fún ìyàwó mi ìṣoṣo jọ. anyway akin akin lóòótọ́ mo mọ̀ pé o láìkì ìyàwó ẹ̀ but wake up abuja la wà yìí ah abuja la wà yìí anything tá a bá ṣe àṣegbé ni wọn ò lè mọ̀ ń lé ìyàwó ò ní mọ̀ ẹbí ò ní mọ̀ wàá gbálé fún un èmi àti ẹ la máa mọ̀ pé o ti yín ọmọ síta. kò sí nǹkan tó gbò ẹ kò sí o àṣepamọ́ ló wà o ó dẹ̀ máa tún jọ kan ni mo ní jẹ́ ká ọ̀rẹ́ mi jẹ́ ká gbà bẹ́ẹ̀ mi tẹ́ mi fẹ́ mi fẹ́ bọ̀ wò wò. tí mo sọ ni check it out ẹ ká máa lé sí ní ẹ. Ah, mo ti rí ah, mo ti rí ah, títẹ̀ mi ni kò bọ́ ṣe o pé tí ní ẹ wájú seven point five million lọ ó ti di nǹkan mi o ó tó nìyà o ok my dear very eh, ok. gbẹ́rẹ́ bọ̀ kí la tún dúró ṣe ń sìn jẹ́ ká máa lọ nà án. Eh, ok a máa tún bẹ́ẹ̀ sọ̀rọ̀ sóti ẹ̀. I close deal ẹ eh, ṣe all right. Ekizo kizu kilo ń jókòó sí ibẹ̀ yẹn ṣé báwo já la wá máa bọ̀ wá wa náà. kí ló ṣe ẹ Àbújá la wà yìí <laughs> wo àwọn ọmọ tó máa jẹ́ kí bísínẹ̀sì ẹ kó click àwọn ló jókòó sí. Eh èkìzó wà ní. èkìzó èmi ṣe mọyẹ bọ̀lá kò ní wo títí ẹ lélẹ̀ ti tèmi lójókòó tó wò <laughs> bí kámẹ́rà. ṣé ẹ rí i pé ẹja ńlá lọ̀rẹ́ mi ah, ah, ẹ check ẹ̀ náà ṣe rí bó ṣe wà ó máa é fún yín ẹ̀rọ abáyìn àyàrá yín máa ṣá ǹgbọ́n yín ló dé funfun tó kílíìnì tó ah, ah, kí ló dé ah, ẹ já ọsàn lẹ ọ̀rẹ́ mi o ṣebí bó ṣe ń ṣojú yẹn bó ṣe ń ṣojú yẹn eh, ìdálẹ́rìí yẹn ó lè ó máa ẹ ó máa ṣeré fún yín ẹ̀rù máa bà yín. mo fẹjọ́ wẹ́wẹ́ sílẹ̀ jẹ́ ká àgọ́ mi lára tiwa <laughs> àbújá ló wà ẹ. ẹ ti kí ara rẹ ò ṣe gbọ́. ok. wo mo fọdún ṣọ ẹ èkìtì mo fọlọ́run ṣọ ẹ. jẹ́ ká wàá gbéjà lọ ah! nọ́ọ̀kì tè ṣé o rí. ọ̀rẹ́ ni àbí mi ò ṣe taste yín torí mo fọwọ́ pọ́n ẹ látàrọ ẹ̀kọ́ tí ẹ̀kọ́ ṣe somehow kí ló ṣe yín mi ò understand. ẹ <laughs> eh, Debbie àbí kí náà porúkọ ẹ. Débọ́lá lorúkọ mi Debbie lorúkọ iṣẹ́ mi. Ah, okay mo bí ẹni béèrè kan ni how old are you. I'm an adult I'm twenty-three years old. twenty-three <laughs> ṣé ọkọ mi jù ẹ lọ so kí wàá ní kí n máa ṣe é sìn kí n bẹ̀rẹ̀ sí ń bọ́ ṣòkòtò ń díẹ̀ i mean ọmọ mi ò ń ṣẹ́gbẹ́ ẹ̀ náà you know mo mọ̀ pé oríṣiríṣi nǹkan ló lè yín lérú àwọn ọ̀ṣẹ́ báyìí but you have to stop ṣó ti yẹ twenty three ó ń ṣe kọ́ tó ṣe the thing is advice me fún ẹ ní pé ó yẹ kó stop. ẹjọ ẹjọ ẹjọ chief ṣẹ́fẹ́ ti lọ bú yẹn ẹ̀ẹ́dẹ́ padà síbẹ̀ ẹjọ kí n gbogbo eléyìí kí lẹ́mí ìpẹ́fẹ́ advice nǹkan ọmọ mi jù mí lọ kí lọ́kàn mi kẹ́lẹ́ gbogbo yẹn lẹ́yìn kí ẹ ṣe wà yẹn kẹ́rọ lọ fẹ́lẹ́ kí n dẹ̀ ṣeré fún yín kẹ́lẹ́ sanwó tèmi ṣẹfẹ́ gbọ́ eighteen years old mo ti ń ṣiṣẹ́ mo dẹ̀ ti ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣe mo ṣiṣẹ́ mo ṣe àbá seventy eight years mélòó wà lẹ́yìn ṣe ti seventy eight ni ẹ máa advice no advice wò nìyẹn. will you just keep quiet ẹ̀rọ gbóhùn bá sọ̀rọ̀ àmúrẹ́ ah, advice ọ̀dẹ̀ ẹ̀fẹ̀ kí ló ṣe ìbówó náà ló lé wa màá fọ́ ẹ lówó wa dẹ̀ mi ò ráyè ògbè lè má lọ́kọ̀ọ́lẹ̀ kúlẹ̀ orí kùsì ayáde wá síta ń ẹ̀ ni mi ò ráyè ṣe lè má dùn àkẹ́. mo pé owó náà ni gbogbo nǹkan tó wá wá mo ló wá wá so adé fún iná ni gbà gbà gbà gbà that's it ah ó tún ni. chief. wọ́n ti fọ́ ọkọ mi máa kó fọ́tí fún ẹ àbí nǹkan rán pẹ̀lú ẹ. anyway thanks for the gift. wẹ̀mí fẹ́ ṣáwà o. Ah, kí ni a ti ṣe tó ṣáwà sẹ́yìn. agbárébọ̀ ìfọ̀gbà sorry. màmí ìpẹ̀lẹ́. dókítà sọ pé wọ́n máa discharge wa lẹ́nu. Ah, lu ọmọ ṣé o báyọ̀ o ṣé mo dúpẹ́ o ṣé o kú tọ́jú mi kó wàhálà ẹ lórí mi kò ní já sásán ọmọ àtọ́jú ìwọ náà wo wàá dàgbà wà á dògbò wà á fọwọ́ pa wà á fìrìgì jòbì ò ní kú kékeré dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ìgbà tí mo gbọ́ iye tó sọ fún dókítà irú bá mi bá yọ ìgbòlù ti rówó. màámi ẹ ṣáà mọ̀ pé mi ò lè wùwà kí wà. <sighs> gbọ́. ẹ dey trust me ẹ ẹ tá a bá ti délé máa explain bọ́ọ̀rọ̀ òun sì jẹ fún yín ṣẹgbọ́n ẹ sì jẹ ká délé náà. o ṣe ò ní kú kékeré o gbà mí lọ́wọ́ ikú o ní kú kékeré wàá fọwọ́ pa wàá fìrìgì jù bí o ṣe báwo wá ni ṣé ó dẹ̀ ti yá náà nìyẹn. hello. hello dear. ó dàbí pé máa padà wá sàbújá yìí. ẹ̀ẹ́ eh? ah that's nice yẹn náà dáa inú àìsàn wo. òwò ibi gan mi ìṣe mi ò ní purọ́ fún ẹ àtìgbà títí padà dé èkó mi ò tẹ̀ mọ̀ nǹkan tí ó dàbí pé kí n máa padà wá rí ẹ okay very soon mi gan padà wá sàbújá. yeah. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ àti màá tó gbórí wọlé tó wù mí èwo nu wọn gbadebo of course wow abuja ti máa bad nìyẹn ó ah, oh, máa red ní bàjẹ́ yóò lè wait ah! wo this time around ah! ó yẹ kí wọn náà wọ́n náà o trust I àwọn kò nǹkan lọkọ mi ṣàlọ́jọ́ mẹ́ta ìbáyìí àwọn aláwìn ló ń wọlé tó máa sanwó gidi ò wọlé náà. aláwìn ọ̀h. Oh ojú jẹ́ kí n bẹ̀rẹ̀ sọ fún màmá kan bẹ̀rẹ̀ fọ orí ẹ̀. kọ́ ọ tèmi kí ló mi. Oh, ó tó ọ̀rọ̀ máa ń dàbí ìsọkúsọ ni. mo serious. àmọ́ mm. pé mo serious. Mm. Ah! ó sọ fún mi kó ń bọ̀ náà. ẹ mo wà ń lè mo wà ń lè. ok má pè tina maga mi kan ti ń bo ṣọlá. ẹ̀ẹ́ ah ìyàwó ṣọlá o. kọ́bọ́kọ́bọ́ máa ga. Kí ni ogun yẹn? máa ní sùúrù sùúrù la máa gbà la máa ní sọ̀rọ̀ tó wà lẹ́yìn o because tá a bá sọ pé ká ò bí àwọn ọmọ ìṣe ṣe ọlọ́run má jẹ́ ká sọ̀rọ̀ òdì sáwọn ọmọ a máa ní sùúrù ni o sùúrù lọ̀rọ̀ ìgbà o èmi dẹ̀ mọ̀ wípé tiwa ló máa ṣègbẹ̀yìn nígbà tó nókè mí lẹ́yìn o tiwa ló máa ṣègbẹ̀yìn. ìwọ ló ń ṣe mí. èmi kẹ. ìwọ náà ló dẹ̀ ń gbà mí. èmi kẹ. yes lọ́gbọ́n mọ̀ ìsọ̀rọ̀ lọ́pàá sọ̀rọ̀ kí ẹ̀gbọ́n kan bá àdínnú kó bá mi ṣiṣẹ́ ni ìbò náà la máa gbélé iṣẹ́ lẹ́nu. ọkọ mi Akínọlá a máa ní sùúrù sọ̀rọ̀ tó wà lẹ́yìn o mọ̀ pé àwọn ọmọọta nìsín a máa fi sùúrù bá wọn lò ní táwa pé kí nǹkan bàjẹ́ o ṣé bá wà lábí ọmọ yìí kò dẹ̀dẹ̀ gbọ́n kó gbọ́n jù wá lọ ọgbọ́n tàdé tó fi bí ọmọ ó sì wà mí tiwa ló máa ṣègbẹ́yìn I am very sure wípé iná ilé báyìí lọmọ rẹ kò ṣì máa yá gbẹ̀yìn ẹ tí oh, kẹ ẹ zì ẹ má bá sọ̀rọ̀ ẹ má bínú kọ ó sì mí ò ẹ lọ bá sọ̀rọ̀ <laughs> lọ bá sọ̀rọ̀ náà kílẹ̀ máa jẹ́ sí. ẹja tútù tó fẹ́ sè é náà ní ìwà pẹ̀lẹ́ fọ. all right then i'm coming. níbi fún ọ̀rọ̀ àbí tó wá di wàhálà fún ọ̀rọ̀ ẹ̀kọ́ wọlé kò fi ayọ̀ parí. ó ṣe gan-an ó ṣe mo dúpẹ́ ìwọ náà rọ ọmọ tọ́jú ẹ àwọn òbí ò ní fojú sọkàn wàá wá dirun wàá dìgbà fún wọn ọlọ́run á máa wọ ẹ á wọ ẹ á wọ tèmi náà àwọn mọ́mí àti dádì nǹkan. àláfíà náà wà. bá mi kí wọn dáadáa. wọn á gbọ́ mọ́ a ni mo fi ṣe lè dúpẹ́ lọ́wọ́. mi ẹ ní láti dúpẹ́ lọ́wọ́ mi. Ah, ah. Báyọ̀ ó ṣọ̀rẹ́ ẹ lálejò ni. Ah. ẹ wò mọ́ mi ẹ má wòrè èmi ò ṣàlejò ń bì àti pé màá ara mi. Ah. abó wa ni. ó dáńgbà yẹn ẹ jẹ́ fi yín sílẹ̀ ẹ jẹ́ lọ rest. ṣe yín lọ́rẹ̀ ara yín kalẹ̀ ẹ ràn ẹ pẹ̀lẹ́ mà. ọ̀fọ̀ ni. gbẹ adúgbò para wọn ti yá. Ah, ẹja gidi wa ni àìdíà tó gbogbo sílẹ̀ akọlọ for two years and pero anyway. so are you giving me the guide? ahead? ẹ ṣó. tí mo wá ní choice. Mm-hmm dáadé. kì í ṣe méjèèjì lẹ pariwo mọ́ra yín sí tí mò ń gbọ́ lókè tẹ́lù tẹ̀ sí ń bà mí pé bó lè máa yanjú èsì so òun lè wá lọ́ mọ́ra yín ọ̀rọ̀ yín ṣòro dá sí nínú ilé yìí o ó dá mi lójú pé sì má dá sọ̀rọ̀ yín èmi kan ni màá fi parí ọ̀rọ̀ yín èmi ò sí ìwà rẹ̀ láti dá sọ̀rọ̀ yín bàbá ọ̀tọ́mọ ẹ pẹ̀lẹ́ o. òun sì wọ́n náà ti wá ríṣẹ́. Hmm, lọ fún interview very soon. Mọ̀tìjú fẹ́ lọ fún interview onílé ọlọ́nà it's alright. ẹ jẹ́ kí èmi lọ máa dáná ti tèmi o. lọ máa dáná. ẹ pẹ̀lẹ́. ẹ báyọ̀ ma ọ̀rọ̀ kan ni mo pè é fún mo dẹ̀ fẹ́ kó bá mi tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà ọ̀rọ̀ nípa ìwọ àti ọmọbìnrin tó ń pè ní tẹ́nì ṣé ẹ kàn ń yọra yín lọ́rẹ̀ẹ́ lásán ni àbí ẹ mú ọ̀rọ̀ ara yín lókùnkùn dùn. lọ́kùnkùn dùn bìtìbà ọ̀rọ̀ yín ò fi tààràtà yé mi. ohun tí mò ń bí ẹ ni pé ṣé ẹ fẹ́ fẹ́ ra yín lọ́kọ láyà lọ́jọ́ iwájú ni àbí ẹ kàn ń bára yín ṣe ọ̀rẹ́ lásán. ọ̀rọ̀ ni àti tẹ́ni láti kúrò ní ọ̀rọ̀ rẹ lásán tí ìyẹn bá ń gbàdúrà ìyàwó Tẹ́niọlá jẹ́ kan lára wọn because kò kí ń ríra ẹ̀ kò dẹ̀ kí ń ṣègbéraga ìyàwó téèyàn lè mú yan gan ni. lọ́rọ̀ kan ṣá ìyàwó mi ni. bẹ́ẹ̀ ni màá. Ah, olúwa máa ṣe o <coughs> ṣé àwọn òbí ẹ̀ dẹ̀ fọwọ́ sí ṣé wọn náà mọ̀ wípé tí bá máa fẹ́ ọmọ ọlọ́lá ah Eh, eh, eh, àwọn òbí ẹ lè máa wò ó pé bó ṣe rí i wọ́n lè má fẹ́ kó fọkùnrin bíi tiẹ̀. Ah, mọ́mí àwọn ẹbí tẹ́niọlá ò kì í ṣèyàn bẹ́ẹ̀ even tí ẹ bá súnmọ́ tẹ́niọlá dáadáa ẹ lè mọ̀ pé ọmọ ọlọ́lá ni. ọmọ dáadáa lọmọ náà ọlọ́run á dẹ̀ ṣe yín lọ́rọ̀ ara yín kalẹ̀. àmì máa. ẹ ṣèwádìí ibi tọ́rọ̀ dé dúró yìí wàá wá tẹpá má jẹ́ kí àna kan kọ́ máa sọ̀gọ̀ ẹ àbí kọ́ máa tì ẹ́ gbọ̀ngbọ̀ngbọ̀n tí mi wà á dúró bí ọkùnrin wọn ni wà á dúró bí ọkùnrin tí nǹkan kan ò ní ṣẹlú mímí kó o dẹ̀ ní mí ní agbára ọlọ́run ní agbára ọba tí kò yípo padà ẹ ṣọ́ra ara yín kalẹ̀ ọkọ dẹ̀ ló máa jẹ́ ọkọ ló máa jẹ́ lé lórí ṣe ti gbọ́. ẹ ṣe gan ma thank you very much ẹ jẹ́ kí n sáré lọ síbi tí mo sọ. màá get back sí i yes ma. má bàjẹ́ búrelé ọmọ alárẹ̀ o eh, ọmọ alárẹ̀ o. gbẹ́ pé ogún bẹ́ẹ̀ pé ọgbọ̀n bẹ́ẹ̀ pé igba ìwọ náà kọ́ máa mú lágbára ọlọ́run lágbára ẹlẹ́dàá mi pẹ̀lú ọkọ mi. ẹ wo àdúrà yẹn ti tó mọ mi ah. Ah, time ti ń lọ jẹ́ kí n tètè mọ. ìwọ náà àdúrà tèmi ti pọ̀ jù lórí ọmọ mi jọ ṣọmọ ọlọ́mọ ní kí n lọ ṣàdúrà fún ni jẹ́ kí n ṣàdúrà fún ọkọ mi ókè eh, máa lọ mo fọlọ́run bá sí i súnkàn mi ọ̀ràn àwọn àbúrò ẹ̀ o jọ láyọ̀ lẹ́ máa gúnlẹ̀ o tàbá dẹ̀ ti dán ẹ̀ tètè gbá mi láago. yes ma mi ò lè sáré mọ ẹ̀wọ̀n kémi náà kì í sáré. <laughs> okay all right then safe journey bye. Hold on, ma. Okay. tẹniọlá tẹniọlá tẹniọlá èmi ló mọ̀ pé ẹ. èmi ta. ó bilí kò smart lójú ara mi ẹ̀kọ́ ti fojú mímu hàn ṣé you get ẹ̀kọ́ ti fojú mímu hàn. Báyọ̀ o tiẹ̀ fún mi ní chance láti explain. explain what kí ló tún fẹ́ explain fún mi ju kó lóyún lọ yes kí ló tún fẹ́ sọ ṣé agreement mi àti ẹnìyẹn i don't have your time tó bá ṣe wù ẹ́ ni kò ṣe ṣoyún náà okay please. Please. ojú wa ọkẹ ń sìn ṣùgbọ́n nǹkan tó kọ máa nílò láti ṣe ni kó máa lo gbogbo prescribe fún yẹn. then go down, Dada. and you drink a lot of water Shobo. You'll be fine i have a little advice for you try láti my protect ara ẹ nítorí unwanted pregnancy and then, um, STDs ọlọ́run jẹ́ kárí láburú then. Uh, you'll be fine ṣùgbọ́n tó bá ti rest díẹ̀ sí you are free to go home. mo ń pe nọ́mbà bọ̀bọ̀ yìí kò gbágo ṣé oníyàn tó lè wá gbé ẹ. doctor ẹ má wọrí máa try wàrà. <laughs> fine if that should be the case nǹkan tó kàn máa ṣe ń sìn ni pé kò rest díẹ̀ tó bá ti jí you can be going on. Yeah? ènìyàn láyọ̀ onítọ̀hún ò wáyé Oh, oh, oh. oh. ọ̀rọ̀ àgbo ẹ̀wù ó ti pọ̀ sí i ó ti pọ̀ sí i. Báyọ̀ ṣe ṣẹ́yún fúnra yín ni. tẹni ìyá tẹni ó ti tó o. ẹbí kò wá tẹ́lí mi ni ẹ bá mi wá tẹ́lí mi àbí iṣẹ́ ìmọ̀ mi sí tẹ́lí lọ kẹ́ bá mi ẹ bá mi wá o. ìyá tẹ́lí. iṣẹ́ àmọ́ pé wíkún ò ní jábọ́ lára agi kọ́bọ̀ òkè má mọ̀ sí ẹ ẹ take heart èmi náà mọ̀ pé wékàn ní jábọ́ lára igi tẹ́lẹ̀ kọ́ náà má mọ̀ sí i àmọ́ ṣá èmi náà á bí ọlọ́run ẹgbẹ́ kó bá mi lò kọ́kọ́ pa nínú ọmọ yín. ẹ ọlọ́run ò ní jẹ́ rírú ẹ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà lè ní ọmọ ọlọ́run ewé ò kì í jábọ́ ẹ èmi èmi èmi fẹ́ máa lọ náà mo ní kí n kàn yọjú sí yín ni. ṣé ẹ gbọ́ ẹ tí ì káàtì. Ah, ìyá tẹ́ni ìyá tẹ́ni ìyá tẹ́ni ìyá tẹ́ni ah, báwo ni. Hey man, you shock me, you're a community in the mission. kan ló ṣẹlẹ̀ ní ilé ọ̀gá mi lẹ́yìn. Ah, ìbànújẹ́ bíi ti báwo. wọ́n fi lè máa jọ lókù ẹnu sáà tí ń sọ fún wa. bíbí ẹ bá mi sọ̀rọ̀ náà mi yàn understand nǹkan tẹ̀mí. a ní igi kan ṣoṣo tó ga lójúlé ojú ẹ̀mí wọn báyìí ló ṣe wó lulẹ̀. kò yé mi please. sórí bóbí ó tún gbogbo wa ju wo ilé tó ṣe lọ wọ́n fúnra rẹ̀ dẹ̀ mọ condition tó wà mí ní fẹ́ kó o máa ṣe báyìí tó lọ yìí sókè yìí sókè bóbí dìde kúrò lè ká wọlé jẹ́ ká wọlé jẹ́ ká wọlé. Ah! Ah! inú mi. Ah! kí ni. mọ́ o ó kú kẹ̀ nígbà o báwo ló ìṣẹ̀lẹ̀ kí ni nǹkan tó ṣe tẹ́lẹ̀ ṣáà hello hello hello ah! wàhálà lélẹ̀ yìí mo yẹ ah, ah! kú kí ni báyọ̀ sọ yìí o. àkóbá dábà ọlọ́run má máa jẹ́ rí ẹ̀wọ̀n lọ́wọ́ ẹ̀wọ̀n lẹ́sẹ̀ orí mi dákun kó mi yọ a ní ẹ padà etí ìdí. ìgbẹ́ ni ìyàwó tẹ̀lé wọn lọ yọ àwọn ọmọ wa ẹjọ ẹjẹjà bàbá wọn. madam ṣé ẹ ṣetán láti ran àwọn ọlọ́pàá lọ́wọ́ lórí ọ̀rọ̀ tó wà lọ torí gbogbo nǹkan tẹ̀ ń sọ láti bàtẹ́ ti débi. ọ̀gá ọlọ́pàá àwọn ọmọ kọ̀ọ̀kan pẹ̀ àwọn ṣe kọ̀ọ̀kan fún lóòótọ́ nínú ìwádìí yìí ọmọbìnrin yẹn má ṣe yọ ọ ṣùgbọ́n mi ò mọ bó ṣe fúnra wọn lóyún débi pé wọ́n ń ṣẹ́yún mi mọ́. ẹ fi ń yé mi pé ẹ mọ bí ọmọ yẹn ṣe rìn wọnú ilé yín títí títí tí ẹ̀yin àti ọmọ yín tẹ̀ fi pa ọmọ lọ́mọ sínú ilé ọgá ọlọ́pàá ẹ wo kódà mo fẹ́ fún ní nǹkan mu ló gbé mi mì. good anyway tí àwọn ọlọ́pàá ní láti ṣèwádìí ká lè mọ bó ṣe jẹ́ tí adájọ́ ní láti dá ẹjọ́ fún yín sergeant take her out. ram move. wáyọ ah, orí ọlọ́run. òtí la rí wọn wọn láwọn ń bọ̀ ẹ wo bàbá ọlá àti ìrè mu wo bó bá ṣe nípa tẹ léyìí n kò lè jẹ́ kẹ́ ẹ wọlé èèyàn bá lo wákàtí mẹ́jọ lẹ́nu gidi kò sí yóò kàn mí kódà kẹ́ ẹ lójọ́ mẹ́ta mi lè ṣí géètì fún yín ẹ bá sọ pé ẹ lo wákàtí méjì ẹ lo gidi kan ẹ bá jẹ́ kẹ́ ẹ kó bá mi ẹ gbọ́dọ̀ pẹ́ o kẹ́ ẹ sọ gbogbo nǹkan yẹn bá wá pápápá ẹ má pẹ́ o tó bá jẹ́ pé owó lẹ̀ fẹ́ tọrọ ìwọ̀nba ni kẹ́ ẹ tọrọ o bẹ́ẹ̀ bá tọrọ owó yóò pọ̀ jù níṣọ́ máa ṣe pé fún yín pọ́bọ́ yín máa kú o òun ni mo wí fún yín bẹ́ẹ̀ ẹ má tọrọ owó púpọ̀ ju àsìkò tọrọ fún yàn lówó kọ́rẹ́ o ẹ má dẹ̀ pẹ́ o bẹ́ẹ̀ bá pẹ́ ó lè léwu. má pẹ̀kẹ́ ló bọ́ ta o. ẹ pẹ̀lẹ́ o. ẹ lẹ́sà. ẹ káàbọ̀. ẹ ẹ ẹ kú ọ̀rọ̀ èèyàn. ẹ ṣe. elédò ò ní jẹ́ ariwo ẹ̀ ẹ wò mí aburú ò ní ṣẹlẹ̀ sínú ilé yìí mọ́. àmín. ẹ ṣe. ẹsẹ o. mi ò dá àwọn ojú ìmọ̀ o ṣé kì í ṣe landlord association wà lẹ́wà àbí ẹsẹ̀ kódé o. ẹ rárá sá sẹ́rí ẹ jèrè jàre bàbá ẹ rí àwalẹ̀ bíi báyọ̀. báyọ̀ ò ní. báyọ̀ tí wọ́n ní ọ̀dà ni kú ṣèèṣì tọ́lọ́mọ yín kú sí lọ́dọ̀ ohun tó ńlá torí rẹ̀ wá àwa bẹ̀ yín ni. ṣe rí àwọn ọlọ́kùn fún wa ní olórí ẹbí báyọ̀ tá à ń sọ̀rọ̀ pa ẹ̀ àbúrò jẹ́sẹ̀ ni èmi lẹ̀ gbọ́n ẹ̀ nǹkan tó ń tọ́ ẹ láti sọ nìyẹn ẹ̀rí báyọ̀ tá à ń wí yìí èèyàn jẹ́jẹ́ ni kódà ọmọ rẹ lọ́jẹ́ nú ẹbí ah, ẹ tún wá wo ìyá rẹ̀ náà ti ń bẹ láti mọ́lẹ̀ yìí náà wọn ò lè dáàdì yẹ pa kámọ́tò wa sọ pé bóyá wọn ni wọ́n pa àyàn wò bàbá mi mo wá bẹ̀ o ẹ ya tó ń bẹ láti mọ́lẹ̀ yìí ẹ ṣàánú ẹ dàkún ẹ bá wa dùn fún wa ẹgbẹ́ mi ò bẹ̀ẹ́ dàbò. ṣé nǹkan tí wọn náà fẹ́ sọ ṣé kọ̀ọ̀kan náà ni. kò yàtọ̀ sá ṣe rí ewé kò ń jábọ́ lára àgẹ̀ kó má sì mọ ọlọ́run nínú ẹ̀ eh. ẹjọ́ ìṣíjú àánú wa. sọ́ra ó ti bọ́. kò ní dáa fún yín ikú tó kú lè kò ní wọ́nù lè ẹ̀yìn. sọ́ra ẹ àrùn náà àrùn náà. olúwa mi o. olúwa mi. wo tí àwọn méjèèjì bá jáde kúrò ní kọ́mpáǹdì ìwọ gan wàá ṣẹ̀wọ̀n. <laughs> olúwa mi màá jẹ́ṣẹ́ ìjúbi tẹ́ ẹ gbé rán mi lọ ṣe èrè tó tán mo mọ̀ pé ẹ máa tẹ́lẹ̀ àsì wa àgàgà wọ bàbá tó ṣe kùn bí gbà pitó yìí orí yín bàjẹ́ àti ìwọ náà ìwọ yóò ṣorí bí àpẹ̀tú ó ó dàbí ṣúkúdì ẹ lè kú òní bí ìbáyìí ṣe mọ̀ pé ìméjì lẹ́tí lẹ̀ wú ìwọ náà máa wú tó léyìn ẹ̀ẹ̀mejì máa jọ wú ibi tẹ́ ẹ máa bẹ́ sílẹ̀ wáyé ẹ mọ̀ pé okú èèyàn ọ̀rùn jòkú gbẹ lọ ẹ̀yin wèrè kọ́kọ́rọ́ mẹ́jọ rẹ̀ máa fi ti géèjì ẹ kò lè jáde wáyà yóò wà lókè tó bá bí yín rí ẹpọn wáyà ibi tẹ́ ẹ máa gan sí rè yẹn torí náà wà lára wáyà yẹn ẹ̀yin ẹ bọ́ta ẹ̀yin wèrè orí yín dàrú dé kọ̀ọ̀kan. ẹ ṣe ẹ̀wọ̀n kí ìyá kan tó jáde. ẹ jẹ́ má bínú sáà ẹ jọ̀ọ́ ẹ̀rọ rọ̀ mọ́ ẹ̀yìn. ọ̀nà wo ló dé ṣé bí mo sọ fún yín ṣé ìgbà tẹ kó bá mi mo pẹ́ ẹ̀tàn mi nígbà yín mo dẹ̀ sọ fún yín ká tó máa wá bí ẹ̀tìnú ẹ̀yin ò ṣe fi ọ̀rọ̀ yẹn kẹfí sílára yín wò kẹfí wò pé tó bá bẹ́ẹ̀ ló ṣe lẹ̀ sí báwo lẹ́yìn bẹ́ẹ̀ fi tẹ́ wọ́n fi ìlọ̀kulọ̀ lọ ẹlẹ́bí báyìí tẹ́ wá sún mi débi ọmọdé àmì kí ló fi ṣe wọn àbí. gbẹdẹgbẹgbẹ ní ẹsẹ òun. ẹ jẹ bẹ bẹ bẹ bẹ bẹ bẹ ẹ bẹ bá mi. irú ló ń borun. ẹ bá mi sọ ọkọ tó sọ tó dọtọ. wọ́n ti kà fún ọ. ìwọ fún alára rẹ ọ̀gbádùn ọ̀ọ́ta sẹ́sẹ́ òsì bóróbó òwò yáyà lọ́mọ. bọ́ọ̀mù ẹ̀ èyí tàwa ṣe kì í ṣe torí yín ni. bọ́ọ̀mù ṣé mo ṣe wọ́n ni mi ò ti tọrọ mi ṣẹ̀wọ̀n mi ì torí àràbí náà mi ṣẹ̀wọ̀n àwọn tẹ́gbẹ́ tí wọ́n lọ bá yọ ọdún tẹ́gbẹ́ kékeré bí kan yí sí àwọn bá ìṣẹ̀wọ̀n ẹ̀ṣà ẹ̀ka gidi bí pọ̀mọ́ yíbo ẹ̀wọ́n jẹ́ kí àlàyé máa sọ̀rọ̀ síbi tó dàbí ọbẹ̀ ìràwọ̀ owó ẹ̀sẹ̀ sí òwò àti géètì tí bá palẹ̀ tàbí nínú ọkọ̀ ẹ̀wò tó bá yá kẹkù sí bọ́dà òkè tẹ̀lé mi lọ. mi ò yọjú orí ìgbà bàbá yọ̀ tí mo ṣe wọ́n. mo sòde wá irú òwe tó yẹ kéèyàn kéèyàn bínú sọ sí májídún ẹ ẹ mọ bí ẹ ẹ mọ jàre ẹ ẹ dádì wa dádì wa. ìmì ah, ọjọ́ orí ìdúró tọ́jú orí mi níbẹ̀ káwọn gbọ́ pé mi náà fẹ́ ẹ ẹ ẹ wọ́n sà. lọ́ọ̀ lédè wá fún mọ́mọ́ jẹ́ kéèyàn bó lórí ibú ọ̀pọ̀ papọ̀ o mọ́mọ́ jẹ́ kéèyàn ká ọlọ́mọ jẹ́ kéèyàn sèré o mo sì rẹ̀ po kí n mà kí n dá nìkan wá o débi bá mọ̀ pé lórí ibú ni ó ti máa ní o tẹ̀lé mi. ẹ ti ẹ ti bọ̀ ní èpè náà nínú ìgbà tí ìtàlókò ibú ra wọn kó jẹ́ ẹ̀dẹ̀ kó bí wọn mi ẹ pé pé iṣẹ́ wo àwa táwo àìtọ́ ọ̀daràn ẹwà kó la pààyàn ẹwà ju ọmọ láti àwa kan lọbẹ ká bẹ̀bẹ̀ pé ibi ọ̀rọ̀ ilé ẹ̀dá kun o ẹ sáré wa ẹ bá wa tú wọn lẹ o ìlànà rẹ bẹ̀rẹ̀ sí i. ẹ bàbá ẹ̀yin náà fi ọ̀rọ̀ ṣe ara yín wò ẹ wọ́n ní ọmọ yín pààyàn. ọ̀gá ọlọ́pàá wà pariwo. bẹ́ẹ̀ni sọ sọ sọ. ẹ̀yin wá lọ síbẹ̀ ẹ wá lọ ẹ lọ bẹ̀bẹ̀ ẹ fi ara yín wò náà ẹ azumi pé bẹ́ẹ̀ ṣe lọ síbẹ̀ yẹn kí màá yẹn yọ̀bọ̀n kan pa yín dànù ṣé mo pé ẹ finish nìyẹn a máa lọ sọ́dọ̀ máa ṣẹ́gẹ́t a máa lọ bẹ̀ẹ́ tí ó bá gbọ́ fine tí ó bá dẹ̀ gbọ́ kò sí nǹkan tí a lè ṣe sí ẹ jẹ́ ká gbọ́ òfin sílẹ̀ o ọ̀rọ̀ òfin kọ́ nílé yìí o ah. anytime from now máa kó epo ń bíbá. ẹ dákun níbo ni ẹ ń kó wa lọ. ẹ dákun ẹ ọgọlọpàá ìbò torí ìbò. kí ló ṣe bẹ̀rẹ̀ gbọ̀n ẹrú kẹ̀kẹ́ kó mi sí iye gbogbo kékeré mo lè bẹ̀rù ẹ mọ bí tó gbélé bí àmì kò tó ni. mo borí ẹ burú sá. sísá yẹ wọ́n lẹ̀ ni wọ́n dá máa wá fún wa kó òun ní àyè bóyá kirikiri ni o bóyá lágbọ̀n ni o bóyá eléwé ra ni àyè mọ̀. orí mi kọ ẹyẹ máa lọ ẹyẹ lè mi lọ kó síbi tí lè bá lọ. pé wọ́n ti make decision lórí ọ̀rọ̀ ọmọ mi hmm. and um, nǹkan tó sọ ni pé wọ́n máa gbé wọn lọ court. kọ́. yes. Ah! mi yọ ah! oh, torí ọgbọ́n ṣàánú mi kí n má jẹ́ kí màá mi lọ sẹ́wọ̀n. kí n má jẹ́ kí mọ́mí ẹ̀ ṣẹ̀wọ̀n àbí wọ ni kò má jẹ́ kí yẹ ẹ̀ ṣẹ̀wọ̀n lọ́nà o ká ní wọ́n ń gbọ́ nǹkan téèyàn bá ń sọ ni àbò máa ń lis ten sí advice ni mọ́mí ẹ̀ ò ní wà ní situation tó wà ń sìn yes because me, ìmọ̀ wáyé tó ṣe ń sá kiri òun sá káàkiri káàkiri títí tó fi wá síbí báyìí instead of kó lọ face problem yẹn gangan kó lọ explain fún wọn ìwọ ló mọ ọmọ yìí rí ìwọ ló mọ ọkọ tó ṣẹlẹ̀ níjọ́ yẹn gangan ìwọ nìkan ló lè tan ìmọ́lẹ̀ sí kéèsì yìí ó lọ ṣùgbọ́n kàkà kó ṣe yẹn o decide láti mú ìyá ẹ lọ sílẹ̀ kí ìyá ẹ máa jẹ gbogbo ìyá yẹn ṣọ fẹ́ pàyà ẹ ni. iyì iyì ó yí ẹ mi ìlè jù ọmọ àpá mi. ọmọ àpá ẹ oh ok wọ́n máa pàwọ́ nǹkan tí wọ́n ń sá fún nìyẹn ìyá ẹ̀ nìkan wá pa ìyá oníyà tó tẹ̀jẹ̀ sí ẹ lórí nìkan pa ṣé o ti ẹ̀ roni o jókòó kan ronú ẹ̀ ni nígbà ìyá yóò ṣe nǹkan kan ìwọ gangan ló yẹ kó lọ síbẹ̀ kó lọ explain tó bá dúró síbẹ̀ tó lọ explain fún wọn ọlọ́run sì lè yọ ẹ́ kó ònú kéèsì yìí but ìyá yẹn why why why tó fi ń ṣe bẹ́ẹ̀ ah, mi ò understand ẹ o mi ti ẹ understand ẹ ṣé o mọ̀ ọkọ tó ń jẹ́ bọ́dà kéèsì ni ẹ wọn kì í fi ìrànlẹ̀ tí àwọn parents ọmọ yẹn bá decide pé kó fi ìyá ẹ sílẹ̀ nípa àwọn òṣèjọ́ mọ́ ìjọba máa bá mọ́ sí ẹ̀ṣẹ̀jọ́ o oh, o oh, mo ti gé ẹ̀tẹ̀ mo ti gé ẹ̀tẹ̀ ń sìn o fẹ́ báyé mi jẹ́ àrí o fẹ́ báyé mi jẹ́ ni ká ní pé kò ń ṣe pé o fẹ́ báyé mi jẹ́ ni wàá ti lọ ṣe nǹkan tí mo ní kò ṣe látijọ́ yìí o mọ̀ pé àwọn ọlọ́pàá ọmọ nǹkan tó ń ṣe ọgbọ́n wọ́n máa bẹ̀rẹ̀ sí investigate ẹ̀ thoroughly nsìn wọ́n máa wo àwọn ibi tó lè wà wọ́n máa dé ọ̀dọ̀ gbogbo àwọn ọ̀rẹ́ ẹ̀ pátápátá pátá in no time wọ́n máa dé bíbáyìí wọ́n dẹ̀ máa mọ̀ tó bíbáyìí lọ́wọ́ wọ́n máa jọ kó àpọ̀ ní ooo oh, ọbẹ̀ kan máa rò pé mi ní dókítà kì í ṣẹ́ ní fọ́ọ̀mù ní àná wo bí wo bí báyìí mi lè dúró kó abáyé tèmi jẹ mi lè jẹ ká ṣọ̀rẹ́ wa dé inú ẹ̀wọ̀n èmi ò tí ready láti ṣe yẹn see it seems I've tried I've tried enough at this point I can't do more than this yes ọmọ ìyá ẹ̀gbọ́n ò lè ṣe jù báyìí lọ mo dẹ̀ ti make sure mi this is what I want you to do tó bá di alẹ́ yìí tí gbogbo èèyàn ti sùn tí gbogbo everywhere ti dá I want you to pick your things bóyá o máa decide láti disguise me. tó bá ṣe fẹ́ ṣe mi ò mọ̀ but I want you to leave this house ah okay that is all I will say mo fẹ́ kojú bíbá ìsílẹ̀ wẹ́sì i don't know i don't know that abeg ah yes ah ah ayé mi bàjẹ́ ayé mi bàjẹ́ ooo oh. ah wárí ìranu tó gbé wọn dé. èmíràn ọ̀rọ̀ bá wí fún ẹ̀rá àmọ́ mọ́ àpé mìíràn bá wí fún ẹ̀ òpò òun ló ṣe fún ẹ̀ ṣèmíràn aṣẹ́wó ìjọkọ̀ra ó máa fi búrọ́ọ̀kì má fi yọ ojú ẹ̀rá. ìwọ ṣé o mọ̀ pé òde lè jà ọmọ egun ò lè jà o. èmi kò lè jà o mò ń bọ̀ fún ẹ. aṣẹ́wó náà ni mo fẹ́ ra bọ́ọ̀lù ṣe rí fún ẹ. olórí burúkú ni ẹ yá wèrè ni ẹ mọ̀jú kẹ́ máa jà kẹ́ máa jà ẹ̀yin wèrè méjì mọ́mì kí ni yóò ti stop náà. ó yẹ ṣe mí díẹ̀díẹ̀ ó ṣe mí díẹ̀díẹ̀. ẹ wo ma tí mo bá wojú ẹ díẹ̀ sí tí ó bá sí changes mo máa report office bóyá wọn máa gbé yín lọ sí hospital ni ẹ ti gbọ́ ma. ẹyọ ló sì dá ìpariwo fún mi. kí pa fún ọ̀rá aṣáwó ló jẹ fún mi tí mo ṣe oúnjẹ láàrin mi náà olóṣù gbogbo ẹ̀ ọ̀rá ló ráìkì fún mi kò ráìkì fún ẹ wọ́n fẹ́ kú mi àwọn wèrè wọn máa já gbogbo wọn máa já gbogbo wọn sọ̀rọ̀ àwọn di bàńdà àwọn lórí burúkú. aṣẹ́wó aṣẹ́wó ìjòwúrà ló bá gbogbo ẹ̀dẹ́ náà ìjòwúrì tẹni tó dé lárí o bẹ́ẹ̀ àmọ́ tẹni tó ń bọ̀ ẹ̀dá tí kò dẹ̀ sí ikú láyé yìí kò tí ì máa àrùn tó máa pa wọn o ṣé pàṣẹ máa wòye abáyọ̀ ní láti bí oṣù mẹ́ta tó ti wà lẹ́wọ̀n olórí ẹbí tẹ̀sẹ̀ kankan sí i. gbogbo ẹgbẹ́ ta jẹ́ kí orí ẹ̀ kó pé ẹbí kékeré ta kì í ṣe kí lẹ fẹ́ kí n ṣe sẹ́mi ò gbìyànjú tó ni ah, ẹ má pa mí o ẹ má pa mí fọmọ tèmi mi ò gbìyànjú tó ìtọ́jú mi rí nígbà tí èmi àti àti àti olórí burúkú yìí tá a jọ lọ lórí ìrìn náà la wa tá a sábà mọ́nu galagala orí mi ló ní mi ò ní sẹ́wọ̀n ọmọ tí ò tó mi owó bẹ́ẹ̀ ti tì mí ó ń tì mí báyìí àwọ̀ mo ṣetán mo ṣetán. ẹ ti bẹ̀rẹ̀ ẹ wo mo kọ mo mo pọ́n ilé mi tí ó tó wà pé mo kọ́ ilé ni mi ní wá sí ibà yìí ṣẹ̀rù bá yẹn sọ́jọ́ yẹn náà ni tẹ̀ ń ṣàgídí sọ́ọ̀tì tẹ̀ ń ṣàgídí sọ́ọ̀tì ẹ̀yin lẹ́mẹ̀ tó ta lọ́sọ̀ àti ẹ̀ tó dù rẹ̀ nǹkan tó ti torí ẹ̀ wá sí bíbà yìí gángan àti sọ̀rọ̀ pa yìí a ní káwá ṣe mítì bá ṣe máa yọ màmá báyọ̀ kúrò nínú ẹ̀wọ̀n tó wà láti ìkọ́ bí oṣù mẹ́ta ìkọ́ mi làdé bàyí tà tó sọ pa yìí ẹ dé mi lóru o. ṣé wọn náà ń gbọ́ ṣé òun gbọ́ wéré tó bá jẹ́ pé eléyìí rẹ́kọ́nà ẹ̀ pé ọpọlọ ẹ̀ ṣiṣẹ́ kó máa bá dùn sẹ́tọ́ lóòótọ́ tó sí bọ́dọ́bọ́ tó hó yáyà sọ̀rọ̀ tó yẹ kó jáde lẹ́nu rẹ̀ tírú mi ẹ wo ìyàwó àti ẹ̀gẹ́ lọ́yẹ kẹ́mi ti béèrè àbí kí kí lè fẹ́ kí n ṣe ìyá báyọ̀ fúnra fúnra lára àti báyọ̀ fúnra lára àmọ́ dáríjà rẹ̀ igan èyí bí n tọ́sọ fún alágbọ́ àbí ìṣe n tọ́sọ fún alágbọ́ sáré lójútu ọ̀rọ̀ kankan. nígbà máa ṣe síbẹ̀ ní kẹjí àmọ́ tó fi máa kú omi kan wà ìyẹn ni pé àti ìmọ̀kọ́ta máa ṣe ibi kí la máa ṣe la wà láti ẹ̀kọ́ tàti wà bẹ̀ látàárọ̀ tá tó lọ tá tó bọ̀ ẹjọ́ náà èdè ká pé sọ̀rọ̀ yìí náà ẹjọ́ tó ọlọ́run èmi níbi ìlà o tẹ́ bàtà mi lóhùn ó kù ṣẹ́jú kan fún yín á dìde kó ìbá yìí. ẹ wò ó tiẹ̀ dá tó bá jẹ́ pé kí la máa ṣe ni n ta máa ṣe wà ẹ rí ilẹ̀ bí wa tó wà ní ìbídùn wọ́n ti ránṣẹ́ sí mi wọ́n láwọn kan ti ń gorí ilẹ̀ yìí kódà wọ́n ti ń gé. tọ́ba dẹ̀ lajú wa sílẹ̀ báyìí tàbí wàá kọ́ wọ. ẹ dáa ni jàre kò bá má jẹ ni ẹ jọ ẹ ń sọ̀rọ̀ fún fẹ́ Come on, move ká gbalẹ̀ tó máa múlẹ̀ lọ àgbàlẹ̀ bí ẹ ti sẹ́gbà gidi ẹ bá here. mi ilẹ̀ kò ní dá fúnlẹ̀ tí a. ẹyin ẹyin àbí tó bá yẹ ni mo rí yín fi ẹ gbádùn o ẹ lórí tẹ̀ ń ro rárá kẹ́ máa tojọ́ kẹ́ máa jà kẹ́ ronú bẹ́ẹ̀ ṣe máa kúrò bí ẹ̀ ní ronú òrè lè bó ṣe rí bòròró òṣì gbogbo ìran tó wà fún ibi ìran kí gbogbo wọn kó kúrò fún ibi kí láì fi kọ́ra ìkí sọ̀wọ́ èyí tí ìrora kó rò síbi sáńtì tó wà rán àgòrò. ẹ ọmọ ègùn àbí wẹ́rẹ̀ ni ẹ kí ló wí èmi ló máa jù sínú ná ẹlẹ́wọ̀n jọ nítorí ọlọ́run ìwọ lọ́nà èmi lẹ́lẹ́wọ̀n. òfòrò ránṣẹ́ fún ọ̀gá rẹ̀. ẹ̀wẹ̀ máa lálàáfíà lágbára <laughs> mo ti bá yín gẹ̀tò ẹ sáré ilé ilé mi. kí ni orúkọ ẹ. Báyọ̀. Ah! kí ló dé mà. Ayọ̀. bẹ́ẹ̀ ni mà. o ní rí ìdààmú. àmì mà. o ní kó ṣùgbọ́n ibikíbi tó bá wà wọ́n rán láàánú. mọ́mí ẹ má sunkún mọ́ ẹ jẹ́ kí n sáré fún yín lóògùn ẹ má sunkún tẹ bá ti lóǹsì ara yín máa dá. Ah. Ah. mọ́mí. ikú ogun nípa kíkojú. ikú ogun nípa òmùwẹ̀ ikú ọmọ ní ìparí ìtàlẹ̀ ẹ̀yẹ wá wẹ̀yẹ abiyamọ. abiyamọ kú ọ̀rọ̀ ó ṣe mí lánàá fún ẹ gidi gan ikú yóò ṣe é òun kò tún kú ló bá tún kú sọ̀rọ̀ ọdún máa fi ṣẹ́ṣẹ́ ṣẹ́ṣẹ́ òwò máa fi so gbogbo ẹ̀ṣẹ̀ á fi so gbogbo sàárẹ̀ ẹ̀ báyìí. Yeah. Ja, så bra. Yes. Var det? mo ti ń ṣọ́ ẹ láti ẹjọ́ ẹ mo dẹ̀ ti ń wo ẹ iṣẹ́ ọwọ́ ẹ dọ̀kọ ẹ yọ because mà tó tọ́dọ̀ wa iṣẹ́ ọ́fíìsì ló wá wá béèrè fún iṣẹ́ personnel officer àdẹ̀mọ̀ pé graduate ni ẹ tó ra yẹ ògbó owó ẹ wò bẹ́ẹ̀ kò wá ṣiṣẹ́ gbà ẹ lọ́fíìsì mo wá ní pé well tó bá wà náà ló máa ló máa ṣe àwa ní òkè ṣé wàá drive ṣùgbọ́n àwọn òpínlẹ̀ àgbà tó ti ń drive yẹn ó drive pé. pe. Driver near. in fact ìwà ẹ ìwà ẹ ò jọ ìwà ẹ̀dá àgbà ṣiṣẹ́ nǹkan ṣe bíi pé ọmọ bí ọmọ sí bàbá bí àbúrò sí uncle relationship wa ṣe jẹ́ mo lè rí fún mórè kò sí ní tá a ṣe fún ẹ tó dúpẹ́ ìsí bí wọ́n èèyàn ṣe máa ń kó báyọ̀ nìyẹn ìwà ẹ̀ ó ti kó èèyàn o ní wà mọ́tò mọ́ ní kọ́mpìnì. ẹ jọ ẹ jẹ́ kí n máa ṣe dírẹ́fà yìí lọ mo lè dírẹ́fà dáadáa ẹ jọ kò síbi tí màá lọ ẹ jẹ́ kí n máa ṣe lọ ẹ jọ. ìrọ ò ní wà mọ́tò mọ́ ṣé o rí personnel officer tó wá wá ń jọ sí wà wá di personnel manager. èmi sàn. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ṣé orílẹ̀ mi tó wà ní ọmọlẹ̀ ibẹ̀ ló máa lọ máa gbé. ilé lọmọlẹ̀ ó wá dá mi lójú o wípé ká tó rí oṣù méjì wọ́n gan wá get mọ́tò tiẹ̀ bẹ́ẹ̀ ni iṣẹ́ ọwọ́ ẹ̀ lóbìnrin náà ẹ ṣe kò sá iṣẹ́ ọwọ́ ẹ̀ ẹ ṣe kò sá. ìbànújẹ́ ò ní dé báyìí gbogbo tó ti ṣẹlẹ̀ lọ́wọ́ lọ́wọ́ mi jẹ́ káre mímọ́ lágbára ọlọ́run. èmi lẹ́ṣàdúró rè fún gbogbo nǹkan tó bá inú jẹ́ ọlọ́run àsọdàlọ́ lágbára ọlọ́run thank you so much ẹ ṣe kò sí. kí la a mú ayé so ìwọ àjẹmọ́nu tiẹ̀ ni. ẹ ṣe kò sá ẹ ṣe make sure pé orí mi kì í fún ẹ ní kọ́kọ́rọ́ lé yẹn. kọ́kọ́rọ́ òkè thank you sir thank you sir. Sir, Filẹ̀ filẹ̀ filẹ̀ mo ṣe. Oṣoore tó yà mí lẹ́nu o bàbá. Oṣoore tó o bàbá. Ó lomi ó tún sẹkún mi dẹ̀ rí o ó ṣòro tó yà mí lẹ́nu o bàbá ndedunda ndadidiga bari edigbe ndadidiga kakakiri edigbe agbadidiga. darling what's the good news. ẹ good news ni pé tí ọlọ́run bá ṣoore fún yan èèyàn lè pamọ́ra mo ṣàmù ìpín àtàárọ̀ yìí onínú mi ti ń dùn ṣá mi ò mọ tó ń dùn mí nú èmi gan wẹlẹ́dàá mi mo rí i pé mi ò ní gá mi ò ní gó kò sí ohun tí mo ní mi ò lájẹṣẹ́kù tí n bá ti kúrò lé mo ti kúrò lé ni mi ò kì í ṣẹ́kù sílé mo ṣàrí pé mo kàn ṣáà ń rẹ́rìn ṣá mo wá ń bi ẹlẹ́dàá mi mo wá ní sókàn mi mo ní hẹ́n kí ló ń dùn ẹ̀nu èmi fúnra mi tún dáhùn pé mi ò mọ̀ aṣọ lọ́run ní package fún mi aṣọ ti rí lè plan kan tó heavy kan fún mi síwájú ní dáadáa tèmi ò mọ̀ bọ́gà ṣe pè mí nìyẹn ẹ̀rù bà mí pẹ̀lú ojú tó fi ń wò mí wọ́n bá sọ fún mi pé gbogbo ìyà tí mo ti ń jẹ láti ọjọ́ yìí àwọn rí gbogbo ẹ̀ kó ti dópin léni lọ́nà wo gbọ́rọ̀. kọ́kọ́rọ́ wo lélẹ̀. kọ́kọ́rọ́ ilé tí à ń kó lọ tábà tí kókòrò ń bí láàrin ọ̀sẹ̀ yìí ilé tá à ń kó lọ ni ọmọlẹ estate ló wà. Súnkànmí níbo ló ti rówó tó fi gbalé sọmọlẹ ọ̀gá ló dédé pè mí ló máa sọ fún mi pé ilé àwọn tó wà ní ọmọlé estate kan lọ mú kọ́kọ́rọ́ ẹ̀ wá fún mi pé bẹ́ẹ̀ ni màmá gbé ń are you serious. mo serious ìdí kọ́kọ́ kò tí ì tán wọ́n bá sọ fún mi pé kan náà àwọn ibi iṣẹ́ àwọn táwọn ní wọ́n lèmi ní personal manager ibi iṣẹ́ wọn kan hmm. wọ́n ní kò lè tóṣù mẹ́ta kí n tó ní mọ́tò méjì. olùwà ò ṣe o. olùwà ò ṣe olùwà ò ṣe olùwà ò ṣe olùwà ò ṣe o tó ah! ah! fẹ́ ti sanwó ẹ̀ bẹ̀bí o. ọlọ́run ṣètò mú wa lọ síbi gíga ah! olúwa ò máa ṣètò yà wá lẹ́nu olúwa ò ṣètò ṣèrò ayọ̀ fún ìdílé mi ọlọ́run ṣe ọlọ́run ṣe àṣé lóòótọ́ lọ́lọ́run ṣoore fún wa ohun tó ṣe máa mí lẹ́nu o bàbá mi mọ́ ohun tó ṣe máa mí lẹ́nu o bàbá mi ọ̀nà jẹ́ wàá nù ó sẹ́kún wa dẹ̀ rí o ohun tó ṣe máa yà ọmọ le ọmọ le bí inú mi ṣe dùn tó ebi pa mi jesus christ kí ló fẹ́ jẹ anything mo ready láti prepare fún ẹ. bí kíni ṣe yan ṣé wàá jẹ yan ẹlẹ́gùsí àwọn olóòdà ah, lè nà ó obìnrin it's a celebration. <laughs> Eh, olùwọ̀ ṣe máa gbé lọ́mọ lè. my dear eh? wo mi. Ah, olùwọ̀ ṣe. prison. ọ̀gá orí mi báyìí. ṣé òun náà ti wá rí mi ò bá má ráyè ẹ̀ ń sìn o ò bá níyàn kan tó máa máa wò lójú ń sìn because kò sí ìgbà tí nǹkan ò lè ṣẹlẹ̀ anything can happen at any time Akin wake up now. ìwọ náà ló sọ báyìí ó lè sọ̀rọ̀ bí ipò màá ọ̀gá ẹ̀sìn ìkókò làwọn ọmọ yẹn wọ́n máa jẹ́ tí ikú tẹ́ran ni o ti fún tẹ́dọ̀. Akin. Ah, àwọn ọmọ ọlọ́mọ ò ń ṣe kòkò kò sí kòkò kankan ń bì kan ah, ó ní báwa ṣe ń ṣe ṣé bí èmi ló fẹ́ tẹ̀lé ẹ̀hẹ́n ṣebí tí n bá ní o gba bí wàá gbabẹ̀ tó bá sọ tó o bá tó bá ti ń tẹ̀lé mi o ò lè ṣìnà náà. ìyá sọ̀rọ̀ gidi tó. Akin so gbogbo nǹkan tí mò ń sọ látàárọ̀ yìí kì í sọ̀rọ̀ gidi ah, ẹ wá ṣé ìwọ mọ̀ pé ìyàwó ẹ ti dàgbà yẹn fucking wake up ẹsẹ̀ kan la ní kò nà síta nu méjì a ní kò kó méjèèjì síta ṣé bí mi lòún tẹ̀lé ẹ má wọrí nà ó. máa rò bẹ́tẹ̀ eh, mi mi tí ì gbà ó mi tí ì fún ẹ lésì o torí mo mọ̀ ẹ́ sí gbogbo ẹ̀ ló máa ká mọ́ ẹ lọ́wọ́. wọ́n ló mọ̀ ẹ wá òtútù wà ní Europe nsìn ìyá ò tí ì dé ni. ẹ ó yẹ kó tiẹ̀ ti dé náà èmi náà ló fẹ́ kó sinmi sọ̀rọ̀. wọ́n ló ní kó sinmi sọ̀rọ̀ ah, ó tẹ̀ fi dá ni bó o na ẹsẹ̀ síta èmi fúnra mi ni máa fà síta ọlọ́run á fi lè ṣe kíákíá ọlọ́run á ṣe òde ah, nìyẹn ó ní sọpá mi ni. hello o ẹ ti débẹ̀. alright èmi náà máa bá yín láìpẹ́ yìí mọ̀ rẹ̀ okay alright ojúbọ rẹ̀ òun nìyẹn o aṣọ tọrẹ ẹ mú tó pè ní six thousand five hundred òun nìyẹn. ó dẹ̀ okay òkè náà. Ah, bí o tiẹ̀ wà òkè a máa bára anyway that reminds me Mutira, Asho, ra aṣọ ti fún mi náà. èlò lọ́ta. twenty five thousand. twenty five thousand <laughs> ìyá àlàyé. Ah, kí ló mi <laughs> má fi mi ṣe yẹ̀yẹ́ wọ́n ṣì wà ń bẹ̀ jù mí lọ náà. <laughs> tẹ bá tàn wá tán kẹjẹ ká gbọ́ míwá ọ̀rẹ́ sórí láìpẹ́ láì jìnnà pàtí tiẹ̀ lóko tá a máa ṣe a máa ṣe pàtí yẹn tó jẹ́ wípé ayé á gbọ́ ọ̀run á mú a máa jẹun a máa náwó a máa pe léré à ayé á gbọ́ wọn á mọ̀ wípé a ṣe pàtí kan kò wá ṣe wedding ni mo sọ ìkómọ ẹni mo sọ torí àti ṣe wedding gba ti à ń struggle. ọ̀rẹ́ mi àkókò ń gbàdúrà mo dẹ̀ nígbàgbọ́ pé ní agbára ọlọ́run láìpẹ́ láì jìnnà ọlọ́run á ṣe tèmi náà ọlọ́run lè ṣe nǹkan kan ah, ah, báwo ni wọ́n ṣe máa wà níbì kan a particular place tó máa gbé gbégbégbé tó rí gbé tó máa gba gbagbagba tó rí gbá tó ṣáà ń kí ọrùn bọ̀ tó ń kí orí bọ̀ tó ń kí gbogbo ara bọ̀ kò dẹ̀ sí nǹkan kan tó mú bọ̀ nbẹ̀ ẹ́ so kí ló wá ń sọ pé ọlọ́run fẹ́ ṣe kí ló dé tí o try elsewhere bóyá ibi tó ṣẹ̀ṣẹ̀ máa try sí yẹn òun ni ọlọ́run àti gbàdúrà ẹ̀ ah, ẹ gbà mí dára. ẹ so o ti sáré conclude bẹ́ẹ̀ nìyẹn o dúró náà ṣó ti tọ́jú yàn pọ̀ síbi kan fún mi ni. èmi ò tọ́jú anybody anywhere. but mo mọ̀ wípé someone is somewhere tó ń wà wọ́n náà. anyway èmi sì wà òkè níbi tẹ́mi wà báyìí o mo dẹ̀ nígbàgbọ́ pé ní agbára ọlọ́run láìpẹ́ láì jìnnà ọlọ́run á ṣe ìyanu ẹ ṣe. ok eh, anyway ṣé o tẹ̀sí raṣọ kẹ́mi oníwáìnì. mi ò tí ì rà mo ti fẹ́ máa lọ ẹnìkan dúró dè mí níbì kan. Ah, ó ti dà ó yá. Ah, ah. ó yá.

ó wọ inú ilé yìí wá kò ní í dáa fún ẹ. torí bí mo ṣe ń wọ ẹ tó o bá padà sẹ́yìn kan jáde òfò ló máa fi hàn. ẹ fún mi ní àyè ìṣẹ́jú kan bíbí èso tẹnu mi níjọ. ọ̀rọ̀ ìyá ẹ lẹ́wọ̀n títí láì kú sẹ́wọ̀n ọmọ máa rán ẹ lẹ́wọ̀n ìwọ náà wá ṣe títí wàá kú sẹ́wọ̀n. kì í sọ fẹ́ sọ ah, kì í wọ̀ sáwọ̀. Ah ọmọ ní olókùn ìlú ìjọpọ̀ òde ní ìdíjókòó láyé yìí. Ọlọ́run Ọlọ́run Ọlọ́run Ọlọ́run ah. Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! lórí burúkú ọmọ òní sí ẹ. ṣé ẹ ẹ kábàdé ilé ẹkú sẹ́wọ̀n lórí burúkú kẹsẹ̀ lẹ́sẹ̀ ọmọ àlè ọmọ ló máa pàwọ̀ náà kò lè sí i. wàá bẹ bú òkú sí ẹsẹ̀ ẹ máa jẹra kú. ajíroko n ò pé kólóko mọ́roko ìbà ajírodò n ò pé wá. ẹ làrọ̀ wá bọ́ ọ bá ń bẹ lóko kó o dé bọ́ bẹ lódò kọ́ ọ bọ̀ bọ́ ọ bá lànà téérété ntolúfẹ́ tètè kọ́ wá fojú mi ṣe bùgbé àwọ̀ òfin ti kàró. ẹ kú ìdókòó. ńlẹ́mọ́dé yóò dáa fún ọ ò ní tójú lẹ̀mọ́lẹ̀ o ò sì ní kúkú kíákíá wo ọ̀rẹ́ rẹ yóò finú ṣoyún. Ah, àmín. yóò sì bẹ̀yìn rẹ̀ gbọ́mọpọ̀. àmín àmín. ní ntẹ́mi rí i ó gbé tọmọpọ̀ ni àbí àmọ́ súnmọ́ṣin ọ̀yà súnmọ́ṣin súnmọ́ṣin ó yá wọn ní gbọmọ pọn láti pọn mo mọ bò very soon. àgbàpọ̀ ni ò lérè o ò ní gbọ́mọ ọlọ́mọ pọ̀. ọmọ bá ti ń ké báyìí ìyá rẹ̀ ńlá ké sí. ọmọ tí ó mọ ọdún wẹ̀wẹ̀ wọ́n sì wá ránṣẹ́ pé ọkọ wa rí ọmọ bọ̀ lẹ́nu. agbára Ọlọ́run bàbá ẹ ṣe ẹ ṣe ẹ ṣe àdúgbò ẹ. ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀hún ta kókó ó ta kókó òdì ni òdì di lẹ̀ ọlọ́gbọ́n ní jù ìran ọlọ́gùnkò tàgókò omi sétí aṣọ àwọn òmòrò sì mọyé èrùpẹ́ lẹ̀. bọ́ ọ bá fẹ́ dolọ́mọ láyé ọ̀rọ̀ ọ̀hún ta kókó. definitely baba ẹ wò èmi náà ti mọ mọ pé definitely something is wrong somewhere because ah, ah, ó láti jẹ́ pé nǹkan kan ṣẹlẹ̀ báwo ni wọn ṣe máa kọ wà báyìí tí kò ní déédéé bímọ àwa náà ti mọ ẹ ṣe máa gbà wá ohun gangan la bá wa gbogbo nǹkan tó ta kókó yẹn kẹ bá a tu àbí kí n tú nǹkan tó ta kókó ẹ fẹ́ kí n túṣu déṣàlẹ̀ kòkò kí n sì fọ́gbà yangan kò burú ẹ wò ẹ dúró dè mí mo ń bọ̀ mo dé tán. ẹ ṣe ọdúpẹ́ bàbá ọ̀rẹ́ ilé tó ń sún ara kan tó ń ṣe wọ́n láti túra henceforth láti sìn lọ ọkọ ẹ̀ travel o ó láti máa dúró sílé tó bá ṣe ń jù sí ẹ báyìí kó máa hàn ni má fún ní breathing space rárá kẹ́ máa wà papọ̀ all the time ṣé ó ti yẹ ó láti ran bàbá lọ́wọ́ èmi ó dá mi lójú wípé in fact ọmọ màá tó ọmọ tẹ̀ ti dé tán ni kí ni mò ń sọ so wọ́n ni kò fi ọkùnrin sí. eléke adé o eléke adé o eléke adé o ó tutù bí ọ̀ṣun ó tutù bí ọ̀ṣun babaláwo tí ń rìn bá ìfọ́fá ọ̀hún ti gbà tí ń rìn bá ìmọ̀ ní ìgbà ìmọ̀ bí ẹni ṣùgbọ́n àtúntò dáadáa mo nílé ṣe mí pẹ̀lẹ́ mo dé ibi ire èrè ìyàgbẹ́ mi rè ibi ire adúgbò lórí gbogbo ẹgbẹ́ mi ibi ire èrè ìyàgbẹ́ mi rè ibi ire fún ẹlòmíì ibi ire èrì ìyàgò gbẹ́bí ire ibi ire a kì í fẹ́ sílẹ̀ ká tún bí àwọn màlúù ibi ire èrì ìyàgò gbẹ́bí ire ibi ire tó ó gbélé fojú sí ọ ní ṣekú pa babaláwo ó gbódèdè fojú sí ọ ní ṣekú pa àwọn àgbàgbà ṣe àgbà. láti wo ìsìnkú ọ̀run ẹgbẹ̀yìnwá tẹ́sítẹ́sí ilẹ̀ ń wí ẹ̀wí ti mọ lága ẹ̀bá wí ti mọ lága rẹ̀ ẹjọ́ wọn ọ̀bájà lónìí adúgbò wí ìgbàgbọ́ lóore fún ṣẹ́gun àti ìyàwó rẹ̀ Bísọ́lá tó fi jẹ́ kí wọ́n lọ lọ́mọ láyé. àbíyọ̀lá Súnkànmí àti Bísọ́lá ò lè fún mi láyè nítorí pé Súnkànmí ló sọ mí di èrò ọ̀ràn sọ́kọ̀ ó sọ àwọn òbí mi di àgùn alẹ́ wọ́n dẹ ní fojoojúmọ́ sunkún kiri bí egbèrè láyé ó dayé àtiwá bí Súnkànmí àti Bísọ́lá ló lọ sí lóòótọ́ bá ń jìyà olódodo àmọ́ ọ̀gbìn inú rẹ̀ ìyá yìí pọ̀ fún Mojísọ́lá ọba kúkú fi ìyàjọ lásìkò ọ̀gbìn lásìkò wọ́n ti ń tẹ́ òun ní ẹ̀ka. tí ẹlẹ́ṣẹ̀ bá ń jí olódodo àmọ́ ọ̀gbìn rẹ̀ kì í kúkú ṣe pé Mojísọ́lá àwọn òwe ló ṣùgbọ́n kékeré tí ti bá gbẹ̀rẹ̀ máyé ó ti fa ilé agbára àtúntò mi jẹ. dáa náà kí ni tí wọ́n ṣe gan-an tó fi lè tó bá wọn. ó fẹ́ mọ nǹkan tó ṣe fún mi. bẹ́ẹ̀ ni. àbí yọ̀là ó fẹ́ mọ nǹkan tó ṣe fún mi. má bàjẹ́ búrelé ọmọ alárẹ̀ o ọmọ alárẹ̀ o. bẹ́ẹ̀ bí ọgbọ̀n bẹ́ẹ̀ pé gbà. ìwọ náà kọ́ máa mú lágbára ọlọ́run lágbára ẹlẹ́dàá mi pẹ̀lú ọkọ mi. ẹ wo àdúrà yẹn ti tó mọ́ mi ah. time ti ń lọ jẹ́ kí n tèmi. ìwọ náà àdúrà tèmi ti pọ̀ jù lórí ọmọ mi jọ̀ọ́ ṣọmọ ọlọ́mọ ní kí n lọ ṣàdúrà fún ni jẹ́ kí n ṣàdúrà fún ọkọ mi ẹ òkè máa lọ mo fọ ọlọ́run bá sí i súnkàn mi ọ̀ràn àwọn àbúrò ẹ̀ o jọ láyọ̀ lẹ máa gúnlẹ̀ o tẹ́bàdẹ̀ ti dán ẹ tètè gbá mi láago. yes ma mi ò lè sáré mọ ẹ mọ kí mi náà kì í sáré. okay all right then. <laughs> safe journey. bye. ó dà ọ̀bà. yìí ó ti pẹ́ jù pẹ́ jù. no I guess what. wọ́n ti fún mi lápò fún ilẹ̀. really? <laughs> eh? are you sure? <laughs> congratulations thank you congratulations thank you ah, èèyàn ní bá mi rìn kó má ṣoríire. kéèyàn fẹ́ gbarú nǹkan báyìí kó jẹ́ pé mi ni mo wà débẹ̀ ah, kó má fẹ́ bọ́ọ̀sì tẹ́lẹ̀ àbọ̀sì ni. <laughs> Oxford ṣe wá mú ọkọ. What is it again? Hmm. Wọ́n ní pé kí n tó bẹ̀rẹ̀ ṣe ní next month. One, wọ́n á ti gbé apartment màmá gbé sílẹ̀. Two, wọ́n ní wọ́n máa fún mi ní mọ́tò. Ilé àti mọ́tò ara ti ń fún mi sí ẹ̀ o. Ṣé kìí ṣe pé o lójú ń bí? Ọ̀gá kan ti wà níbi tó ranjú mọ́, mo máa sọ fún dáàdì wàá rírọ̀ wò. <laughs> Ẹ wò yẹn kéré, mi ò tí fún yín ní full gist. Kí tó dé? tẹ bá gbóye sálárì tó ní wọn máa fún mi hush oh, ó wà attractive tó jẹ pé. Salary tó fẹ́ fún ẹ ó wà attractive ibi tí mò ń lọ gọ́gọ́ ni èló ni iye tó fẹ́ máa fún ẹ torí tó o bá sọ ń sìn tó o bá mẹ́nu bá ń sìn tá a bá lọ́nu mọ́tò máa bí ẹ e. ibi tẹ́mi ní interest inú ẹ̀ gọ́gọ́ ni ẹ mo gbọ́dọ̀ ní percentage tí màá máa gbà nu sálárì yẹn tàjọ máa máa pín láàrin ara wa ṣé o mọ̀ bá jọ láìka ara wa náà ni. ẹnu náà máa fún mi ṣé èmi ń béèrè dáàdì fún yín ẹ tí mo jókòó díẹ̀ ń bí lásà tàárọ̀ tó ti rẹ̀mí rẹ̀mí tẹ́yìn ti ń ro mí. ẹ̀yin ò gba sálárì tí. anyway. <laughs> Uh, all thanks to God a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà ni mo tiẹ̀ fi àsìkò yìí mo tún fi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìgbésí ayé ẹ̀ sí kò sí nǹkan kan tó wà bẹ́ẹ̀ náà jù pé bí ọkùnrin ara ẹ̀kún gan bó ṣe ní lọ́kàn ẹ̀ pé à mi ìṣiṣẹ́ lọ́dọ̀ dáàdì mo fẹ́ jáde fúnra mi ó lójú obìnrin tó lè ṣe bẹ́ẹ̀ tí wàá rí ní ètò ṣe mo ní láti um, celebrate ẹ̀ pẹ̀lú ẹ̀ èmi ni mo dẹ̀ máa ná gbogbo owó tí o bá wòrí rárá jẹ́ ká kọ́kọ́ lọ ṣe fàájì mi kan lọ́pọ̀lọ́ ṣe lè fún ẹ. a máa celebrate bóyá ń ṣe ń bì ẹ̀mọ́ pẹ́lẹ̀ ti ń ṣù. èmi ni mo kọ́kọ́ gbọ́ ròyìn ayọ̀ etí mi ni mo fi gbọ́ ojú mi ni mo dẹ̀ fi ń rí bó ṣe wà lọ́wọ́ mi èmi ni màá celebrate ẹ o ibí yìí ni àti pé o tún wá ní pé ilẹ̀ máa ṣu ṣé wọ́n ló fẹ́ wa mọ́tò ni pilot ni mí ní di steering mọ́tò tí n bá tẹ tọ́tù báyìí ó máa ń dàbí pé aeroplane ní lókè ni ilẹ̀ ti ṣú time ti ń lọ hmm. time ti ń lọ one. kan Because bọ́ sọ́nà. wọ́n kò sí ibi tí mi ebe mi ni mo fẹ́ wọn mọ́tò àbẹ́mi kọ́ kó lè síbi tí mi ò mọ̀ won't bí ìwọ Because lẹ̀ you fìyẹn ah! lẹ̀ kò síbi tí mi ò mọ̀ nàìjíríà kò síbi tí wọ́n ti ń ṣe fàájì tí mi ò mọ̀ nàìjíríà kó jẹ́ ilẹ̀ kánò ni àbúgbò kó Saudi Arabia lẹ́ni mo mọ ibi tí to ti ń tọ́tí mbẹ̀ ah! ah! lémi <laughs> ibi tí mo tún wá mọ̀ jù tó máa yẹ lẹ́nu ó ní òtẹ́ a two star one star zero star four star kò síbi tí mi ò mọ̀ bẹ́ẹ̀ ní kọ́ńtì. uncle sukun mi. wọlé gbogbo fàájì ni màá ṣe fún ẹ. <laughs> so very soon sí i wà ní dráìbà tẹ wọn wá ṣe owners corner fún yín èyí náà wá yan lọ wá àbí. are you talking about. tẹ́ni tẹ́ni i'm so happy for you. thank you. I'm not máa wà pẹ̀lú ẹ̀ fóònù ẹ̀ rìn. Ah. ta ni ẹ. ẹ wo ẹ má dá lóhùn ní wàhálà kan ni gbogbo ẹnu ọjọ́ mẹ́ta yìí náà ni mo ti ṣẹ̀ṣẹ̀ pàdé ẹ̀ bẹ́ẹ̀ ń trọ́bù ni ẹ jẹ́ ká tètè máa lọ bóyá mo lè fi ìyẹn rí pé nǹkan tiẹ̀ kàn yọjú sí náà. Ah, oníranù kan kì í ṣe bọ́ì tí mo rí ẹ tó pè ní báyọ̀ yẹn oníranù mi àbí kí ló ń sọ ah, anyway ó dàbí pé o fẹ́ appreciate gbogbo àti mo ti ṣe fún ẹ láti ẹ̀kọ́ àbí. of course I do. Eh, ah, kí lè rí ètò mú wáìnì lẹ́ni kí mo wá bọ̀ juice là ń gbé kí n bá àwọn mu wa. títa ló wá yẹ kó gbọ́ gbélé kúrò bíi wáìnì ni kó mú wá fún wa. wáìnì báwo mi ò mọtí náà i don't drink. mo mọ. so kí ló dé tẹfẹ́ ọ́dà fún wáìnì. kò sí nǹkan tó kì í ṣe tí mi mọ sórí tí ọlọ́run bá ṣe nǹkan tó dáa fún èèyàn tí journalist bá fẹ́ interview ẹ̀ ń sìn tí wọ́n sọ fún yín pé ọjọ́ wo ni memorable day ẹ̀ ọjọ́ wo nínú ẹ̀ dùn jù láyé ọjọ́ wo ló máa sọ ẹ̀gbọ́n sunkún mi lóòótọ́ mo ní àwọn memorable days tó pọ̀ eré yìí náà special day ló jẹ́ fún mi but I don't drink. Oh, good o tún ti sọ nǹkan mi tó mi lórí special day irú èyí tó jẹ́ special day yẹn o gbọ́dọ̀ ṣe nǹkan tó special lọ́jọ́ yẹn tí wàá máa fi rántí pé nǹkan báyìí ló ṣe ní ọjọ́ báyìí láì pẹ̀lú pé mi ò lówó bí mo ṣe wà yìí àìmọye special day tí mo ní kò dẹ̀ sí special day kankan tí mo ní tí mi ò ṣe nǹkan kan ní ọjọ́ yẹn tó wà special ọjọ́ tí mo pàdé ìyàwó mi special day ló jẹ́ fún mi ó ní nǹkan kan tí mo ṣe lọ́jọ́ yẹn ọjọ́ tèmi àti ẹ̀ wọnú rúùmù tá a paná tí gbogbo ẹ̀ dúdú rírírí ó ní nǹkan tí mo ṣe lọ́jọ́ yẹn àìmọye ọjọ́ mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ special special special special special day àìmọye nǹkan kan tó special lọ́jọ́ yẹn náà tí mo ṣe. so eh, each special day we need special things. ó máa ṣe crazy thing mm-hmm. kan tó jẹ́ ó bá jẹ́ kékeré báyìí tó kàn wá crazy díẹ̀ wá tó ń ṣàdọ́gbọ́n ṣe wà lè fi rántí pé ah! special day mi o nkankan báyìí ni mo ṣe. níjà ni nǹkan bí wọ́. ó dé máa enjoy eh, ẹ̀ gan seriously. mo èlé aláwọ̀ ẹ̀kọ́ tó lọ bẹ́ẹ̀ ni o mi ò gbọ́ tó bá jẹ́ kó fẹ́ fẹ́ wà láàbí onídọ́nù ẹ̀rọ. ẹ gbàgbé yẹn ah. ìyẹn ni ẹ ti ń dúpọ̀ fún ìrìn Oh. Oh. Oh, okay. Is this my Uh, yes, the, the, the, this is your bedroom. I love this bed. My bed alone. Ah, wow. Sorry. Mm -hmm. Sorry, dear. Ah, sorry. Oh. Oh, yeah. Bed. I love you, sọ ẹ́ di fámìlì wa òun ló ṣe ń ṣe gbogbo nǹkan tó ń ṣe sí mi èmi ò mọ̀ pé onípinnu mi lọ́kàn ẹ́ sọ́kọ̀ mi èmi tẹ́lẹ̀ wọ́n pọ̀ àtijú tì máa ń mẹ́sọ̀ pé mo rún ẹlẹ́wọ̀n máa rún ẹlẹ́wọ̀n sọ́kọ̀ mi máa rún ẹlẹ́wọ̀n. Sọ́kọ̀ mi. Yeah. Leave كوم anyway mo ní kí n sọ fún ẹ pé mo ti lóyún. lóyún o ti lóyún kí ló kí ló ń jẹ bẹ́ẹ̀ o ti mi ò understand nǹkan tó sọ ni lóyún báwo. Súnkànmí ó dẹ̀ ń sọ wípé oyún oyún ẹ ẹni lẹ́nu jọ́ mẹ́ta yìí mo rí para mi ṣe bákan mo dẹ̀ lọ sí hospital doctor dẹ̀ confam pé mo ti lóyún. ah ayé mi ti bàjẹ́ bàjẹ́ má ṣe báyìí fún mi tẹ́ni má gbé mi lẹ́mìí sókè àtìgbà tó ti ṣẹlẹ̀ mú o pé nǹkan tèmi àti ẹ̀ma kan yanjú láàrin ara wa pípé àkìlẹ́sọ ọmọdé ni bọ́ bó ṣe ń gbé yẹn ń bà mí lẹ́rù má jẹ́ kí dájú àti mú mi gbọ́ tó bá gbọ́ ayé mi ti bàjẹ́ bí kò síbi tí mo fẹ́ lọ kò sí nǹkan kan tí mo ní mi ò kú sínú ilé tó tó lọ ṣé èṣù ni iṣẹ́ èṣù ni gbogbo eléyìí tó ṣẹlẹ̀ ìjọ. iṣẹ́ èṣù súnkàn mi lẹ́nu tiẹ̀ iṣẹ́ èṣù nígbà tó ń ṣe òmò ẹ́ you should expect it now ẹ eh? wo wíwá tí mo wá sí ìgbà ilé ni kò ń ṣàwọn dájú ni mo wá kí o nǹkan tí mo ní kí n wá sọ fún ẹ̀yin sórí tí n bá dẹ̀ ti ń kúrò níbí báyìí ọ̀dọ̀ àwọn dájú àti mọ́mí ni mo lọ mo lọ ṣàlàyé everything fún wọn ah. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ah, má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ tó tó lọ́wọ́ mi bẹ́ẹ̀. please leave me don't touch me. má ṣe bẹ́ẹ̀ mo lọ sẹ́yìn máa wá solution sí máa wá nǹkan ṣe sí please. Um, <laughs> ṣé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn tí ẹ̀rù fi ń bá yín oyún oṣù méjì péré ẹ gbà wípé yẹn ti kúrò ńbẹ̀ màá gbé e yọ tí kò ní sí ìpalára kankan. dókítà ẹ gbé kí ni yọ sùkàn mi so omi ìpè wa ṣẹ́yìn fún mi lóòótọ́ ni. I don't know I don't understand wọ́n máa ṣe kìíní kò sí wọ́n máa yọ onímọ̀ pọ̀ kúrò lára ẹ̀ ẹni tó jókòó yìí mo mọ̀ dáadáa mo mọ̀ iṣẹ́ tó ń ṣe ni ó expert nínú nǹkan tó fẹ́ ṣe ó máa ṣe kò ní ní ẹ lára rárá ọlọ́run jọ tó lọ jọ ṣàánú mi ṣàánú mi. oh my god ayé ìwọ máa yí má ti bàjẹ́ mi ò mọ̀ pé useless báyìí nǹkan tó fi lè mú ẹ kó máa sọ fún mi pé máa yí expert á gbé yọ without problem which means pé o ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe. no o ti get me wrong gbà yẹn ohun tí mò ń try láti sọ fún ẹni pé tí èèyàn bá mọ̀ nípa iṣẹ́ tó bá mọ nǹkan tó ń ṣe kò ní sí nǹkan tí ò lè ṣe iṣẹ́ tiẹ̀ tó ń ṣe lélẹ̀ kí lẹ fẹ́ gbé fún tó máa ní lára tí mò sọ nìyẹn. that's such a useless guy. Um, tẹ́ni mo fẹ́ kí o fi ọkàn ẹ balẹ̀ èmi gangan tó ń wò yìí mi ò kí ń ṣe abortion but the situation surrounding it um, ló fẹ́ mú mi ṣe and i'm telling you i'm an expert Ma, ṣe tí kò ní sí problem kò fi ọkàn rẹ balẹ̀ èyí tí a fi ń sọ̀rọ̀ yìí àti ṣetán. Sùkànmí ó ṣàfẹ́ pa mí. Ah, kò sí ikú kankan tó máa pa ẹ lórúkọ Jésù ò ní kú ikú kíkú kan lórúkọ Jésù hundred years àjọ máa wà láyé náà ni táwọn ọmọ ẹ máa rọgbà yẹ kábíyèsí kò sí nǹkan tó máa ṣe. bí wọ́n ṣe bà oyún inú mi jẹ́ wọ́n sọ mí di èrò ọ̀run ọ̀sán gbọ̀ngàn ẹni lẹ́ni tí ò mọwọ́ mẹsẹ̀ nínú ẹ̀ṣẹ̀ yìí òun ló jìyà ìwòdì. bọ́ọ̀ bá bí ìlú bá ń lọ ó tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ lọ àṣírí ayé ń bẹ lọ́wọ́ ẹni mímọ́ àṣírí ìṣe òkùnkùn ń bẹ nínú ìṣe òkùnkùn ìgbà rẹ kábíyèsí ọba àti ọ̀rẹ́ kárí ayé ó ti dá dúdú láti inú òkùnkùn ó sì dá funfun láti inú òkùnkùn ebe èèyàn ni èèyàn ni ó sì máa ń jẹ èèyàn nìgbà ayé burú ayé burú jọjọ ju gbogbo ẹ lọ ìṣètò ìfẹ́ kó o bá ń tú wọn lẹ̀ bá ń dáríjì wọn ẹ dákun wọn ti jáwé oríjì wọn ti bẹ̀ṣẹ̀ wọn lẹ́sẹ̀ ìjàfẹ́lẹ́ dùn ọba mi òkè lẹ́kọ̀ọ́ bá mi òkè yẹ́ òṣèlú dọ́là tó wà ara rẹ̀ kí ni nǹkan ẹbọ kí ni nǹkan ètùtù. kò lẹ́bọ bẹ́ẹ̀ ni kò lè tutù nǹkan kékeré ni wọ́n ní láti ṣe tí wọ́n bá fẹ́ dọ́lọ́mọ láyé nínú kí Mojísọ́lá àbí Súpọ̀nù ìkan nínú wọn ní láti lọ bá wèrè ní àjẹsẹ̀kù wèrè tó ti kú dáadáa tí wèrè yìí bá lóyún atọ́jú oyún inú ọmọ yìí títí títí tí wèrè yìí máa fi bímọ tí wèrè bá bímọ á gbé wọlé kété tí ọmọ wèrè bá ti wọlé má jẹ lọmọ láyé tó bá sì jẹ Mojísọ́lá náà ni ó bá wèrè ní àjọṣepọ̀ àtọ́jú oyún yìí títí tó máa fi bímọ nígbà tí ó bá bímọ ẹni bá ṣe tẹ́lẹ̀ kò ṣe é ó di dandan kójú rẹ̀ rí tẹ́lẹ̀ kò rí. Ah! ó lé Hello, darling. Ìgbà wo la máa sọ̀rọ̀ wa báyìí? J'ai tombé. mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ kò sí bó ṣe lè ṣẹlẹ̀ wòlíì ilé òkè máa níyì èmi fúnra ẹ sọ pé nígbà tá a ti confam lọ́dọ̀ dókítà tó ti ní a máa bímọ mo ti ní ká má stress ara wa mọ́ mo ti ní ká má dààmú káàkiri mọ́ mo ti ní kó nígbàgbọ́ wípé a máa bímọ tiwa mo ń bà tó sọ fún mi pé fẹ́ lọ sọ́dọ̀ bàbá kan tí mi ò bá jẹ́ kẹ́ lọ á dàbẹ́ ní pé mi ò kárà máa sí kí àtijẹ́kẹ́ bímọ ni ṣòtán you see a ah, ní nǹkan kan láti ṣe ju ká fara balẹ̀ that's all. baby mi ò tí ì land. kí ló tún ṣẹlẹ̀. bàbá yẹn ní kó tó di wípé àwa méjèèjì lè di ọlọ́mọ láyé wọ́n ní ìkànnì wa gbọ́dọ̀ bá wèrè ní àjọṣepọ̀ tó bá jẹ́ ìwọ ló bá ní àjọṣepọ̀ ó di ọjọ́ tí a bá mú ọmọ wèrè yẹn wọ inú ilé kí ọ̀nà tó lè là fún wa o bó dẹ̀ jẹ́ èmi náà ni mo bá wèrè ní àjọṣe. stop kí ni gbogbo ọ̀rọ̀ òṣìra dáradá tó ń sọ jáde lẹ́nu kí ta ní bá lájọṣepọ̀ kí mi bá wèrè lájọṣepọ̀ ibo lèmi àtẹ̀yàn gidi tí ì ṣe dé tí màá kúrò mbẹ́ tí màá lọ kí wèrè mọ́lẹ̀ wèrè kan wà ń ta ń bẹ̀ yan péré ẹ̀ ní babaláwo ó ń bá ẹ sọ eléyìí ìwọ náà dẹ̀ wá sílé ò ń sọ fún èmi pé wọ́n ní pé kẹ́nìkan lọ bá wèrè lájọṣepọ̀ wèrè á sùn sílé èmi á gorí wèrè Ah! tí ò bá jọ́lá àfẹ́ tí mo ní sí ẹ bó ṣe sọ yẹn ó ní nǹkan tí mo lè sọ ó mẹ́ni tó ní àbí ìwọ fúnra rẹ á sùn sílẹ̀ gbèrè àwa gorí ẹ̀ ìwọ fúnra rẹ ò tiẹ̀ imagine nǹkan tó sọ kó tó wá sílé kó tó máa sọ orú nǹkan tí wọ́n ní pọ́n ó ṣẹlẹ̀ ń ta ó dá láti èní lọ mi ò fẹ́ rí ẹ kó kúrò nínú ilé kó sọ pé òun wá ọmọ káàkiri mọ́ ṣé bẹ́ẹ̀ mi ni mo fẹ́ ṣé bẹ́ẹ̀ mi lọ́kọ ṣé bẹ́ẹ̀ mi ni màá complain pé òun ní mi lára ṣé bẹ́ẹ̀ mi ló yẹ kí n máa rò wípé àtìgbà tó ti wà nínú ilé tí nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ o ò tí ì lóyún mi ṣé bẹ́ẹ̀ mi ni àwọn ẹbí mi máa pariwo lé pé kí n lọ fẹ́ ìyàwó mi mo dẹ̀ ní kó má wọ́ọ̀rì jókòó ẹ̀ èmi lọ́kọ ẹ̀ mi ní ìdí ọmọ tó bá wọ náà kó fún wa tí ó bá fún wa mọ́ no problem kí ló wá wá káàkiri. but wọ́n wọ́n má bọ̀t mi o mo jì má bọ̀t mi o mi ò gbọ́dọ̀ gbọ́ láyé láyé ipò tó sọ fún mi pé òun wá ọmọ lọ síbi kankan mọ́ ipò fẹ́ lọ bá àyàn kan fẹ́ lọ wá ọmọ ìmọ̀ ọ̀dọ̀ dókítà má lọ mọ́ ẹ má lọ mọ́ ọ̀dọ̀ dókítà wa tó bá pè ẹ́ tó ní kò wá ṣe nǹkan má lọ mọ́. ó lágbára ah, mo jí ọ̀rọ̀ ẹ̀ yà mí lẹ́nu o ọ̀rọ̀ ẹ̀ yà mí lẹ́nu o wèrè wàá dẹ̀ sùn sílẹ̀ wèrè agorí ẹ̀ ó mọ̀ kí bàbá tó sọ bẹ́ẹ̀ ó fẹ́ kó o kú kó òjijì ni wèrè wàá sùn wèrè amúkiní àná sí ẹ lára ah, mo jí o ò ní rí bí ọlọ́run ò ní jẹ́ kí n rí bí. so ah Dara just hear yourself ọ̀rọ̀ yìí wọ́n ti sọ̀nà wọ́n ti di ṣoṣo ṣoṣo possible ni kó ṣe nǹkan tó easy láti ṣe ah, mi lè ṣe Dara mi lè ṣe. come on of course it's possible kí ni big deal. Eh? you tell me kí ni big deal tó wà ń i mean you have a problem wọ́n dẹ̀ rí ń dá the problem tó ní here you go o ò lè ṣe kí ló wà ń bẹ̀ tó lè ṣe ẹ́ dá mi lóhùn. kò ń ṣẹjọ́ ìdára ṣé mo pé wọ́n ti lẹ́yọ kan ó dẹ̀ ti ga tó ẹ lórí ìdúró so o lè ever mọ ọkọ tí mò ń go through o lè understand it. kí ló tó ń sọ̀rọ̀ báyìí náà ẹ́ báwo ló ṣe máa rí nǹkan tó máa fún ẹ solution ní ayé ẹ ó wá ní ẹ torí òun make excuses pé òun ò lè lọ ṣe I, I don't like why you're making a big deal out of this. It's ah, kí kilo kí ló now. And gbogbo that's tá à for your own good and you know it. Ah, Dara, torí bóyá sọ̀rọ̀ ń ṣe ló jẹ́ kí ni Let's just forget about it, please. Me ò lè ṣe, mi ò lè ṣe, and that's fine. Please. No, no, no, no, no, no, no, no. okay fine mo ń ro nǹkan kan sìn what if tá bá padà lọ sọ́dọ̀ bàbá yẹn tá dẹ̀ bẹ̀ wọ́n wípé kán fún wa ní nǹkan tí a lè fi bá wèrè yẹn sọ̀rọ̀ tó máa fi jẹ́ kí gbogbo ẹ̀ seem easy what about that. èmi láyé èmi. <laughs> if need be mo lè gba ọṣẹ lọ́wọ́ ọkọ. alágbára ni ọlọ́run gbogbo ogun mìíràn nínú ayé yín olúwa fi jóná lónìí. àmín jésù. gbogbo ogun tí ò jẹ́ kí ọkàn yín balẹ̀ ọ̀run fi jóná lónìí agbára àti ẹ̀mí tí mú kí ìtura bá ìdílé láti wákàtí yìí ọ̀run gbélé yín lọ́wọ́ ayé yóò ní wà bákan náà ògbó ọlọ́run yóò yé yín ní orúkọ jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. hallelujah hallelujah ẹ ṣá àleló ẹ ṣá àleló ẹ̀yin olúwa lógo hmm. bí olúwa ti ń bẹ àti ẹ̀mí rẹ̀ ọlọ́run ò ní fi ìdílé yín sílẹ̀ ògo ọlọ́run á wà pẹ̀lú yín bí a ti ń gbàdúrà olúwa jẹ́ kó máa yé mi wípé hmm, ayọ̀ yín ti dé bẹ́ẹ̀ ni ìtura wọlé wá gbogbo ohun tó ń bà yín nínú jẹ́ olúwa ni ó dópin lónìí olúwa ní kí n sọ fún yín pé kẹ́ fọkànbalẹ̀ gbogbo ohun tí ẹ béèrè àṣẹ ọ̀rọ̀ gùn lónìí. Eh, hmm ní ti ọmọ bíbí mo fẹ́ kẹ́ nígbàgbọ́ wípé ọlọ́run ló ń ṣe ọmọ ní àkókò tí ẹ ò lérò olúwa gbòògùn ní e lọ́wọ́. mo tiẹ̀ ti sọ fún tẹ́lẹ̀ mo ní pé lórí ọ̀rọ̀ ọmọ bíbí tó bá wọ ọlọ́run nínú àánú ẹ̀ á fún wa bí ò dẹ̀ fún wa á dúró jẹ́jẹ́ wa àmọ́ nígbà tó jẹ́ pé ọlọ́run ni mo gbàgbọ́ nú ẹ̀ mo dẹ̀ mọ̀ pé ọlọ́run gbẹ̀nu yín ṣiṣẹ́ ìtẹ́ sọ yìí ti fi ọkàn mi balẹ̀ pé láìpẹ́ láì jìnnà ọlọ́run á fún mi lọ́mọ tèmi. mo fẹ́ kẹ́ ẹ rántí ìtàn bàbá wa Abraham, bó ti gbóni pẹ̀lú ìgbàgbọ́ olúwa tún fún lọ́mọ sarah finú ṣoyún ó fẹ́ ìgbọ́mọpọ̀ àmọ́ fẹ́ kẹ́ ẹ di ìgbàgbọ́ ọlọ́run mú ọlọ́run á ṣe ìyànà ayé yín ojú òní tì yín ẹ̀yin náà máa bí ọmọ tí yín gangan tó jọmọ tí yín gangan and then o tún fẹ́ fi kíní kan da ẹnu jù ẹ má jẹ́ kó jẹ́ pé ìgbà tó bá ti a bá ní ìṣòro àbí a bá ní pírọ́blẹ́mù kan tí ò tó kàn lábàá máa sá káàkiri bẹ́ẹ̀ ni ẹ̀yin náà ẹ gbìyànjú ẹ tẹ̀ máa fàyè lẹ̀lẹ́ kọ̀ọ̀kan bó jẹ́ ẹ̀kan lọ́sẹ̀ ẹ máa súnmọ́ lọ́rùn ó dáa ó máa ń ronú lágbára ni ẹ má jà jìnnà sọ lọ́rùn ọlọ́run ní fi wá sílẹ̀. ẹ ṣe gọ́sà ọlọ́run àtúbọ̀ máa ròyìn lágbára sá. ẹ má bì lọ. ìwọ ló jàre èèyàn bí mo kọ oṣù kọ́ mi ní èdè ìṣaláìsì. bísí láìra mo ní ìrọ̀yìn mi kò lè wà ní. kò lè dáa fún bọ̀dà kan nígbà yẹn mi ń bímọ nígbà yẹn yí bọ̀dá Kasimu sọ fún mi pé mi ń pamọ́ jọ bí ẹ̀dá mi ń pamọ́ jọ bí ẹ̀dá kó jẹ́ pé mo gbọ́rọ̀ sí bọ̀dá Kasimu lẹ́nu nígbà yẹn èmi náà bá bẹ́ yọkan ké yọkan náà wá kú báyìí sí mo paṣẹ máa ṣe é orí bọ̀dá Kasimu ti dàrú o Elédùmarè ló ní kémi má gbọ́rọ̀ sí bọ̀dá Kasimu lẹ́nu ìmú fi bímọ ọkùnrin mẹ́fà obìnrin méjì ó tilẹ̀ jẹ́ pé èyí oyè obìnrin kejì àlèmọ̀ ìyẹn ti ṣaláìsí ó kú méje méje náà ọlọ́mọ méje kú òlè kú ló bí kí lèdùmarè bá mi wò wọ́n kí kọ̀ọ̀kan má tún kú mọ́ lílù dédé wọn. Ah, báyìí sí. Ọlọ́run ayọ̀ máa. láyọ̀ láyọ̀ onítọ̀hún wáyé fún mi láyọ̀ kí má rí ìbànújẹ́ dùn mí nínú kí má ṣẹ̀rù ẹ̀gẹ́ ènìyàn lówó kí ló wá ṣe láyé ènìyàn lọ́lá ayé asán ló wá bó pẹ́ bóyá a wá ṣẹ̀rù ẹ̀gẹ́ dùn mí nínú èmi má rí ìbànújẹ́. ayọ̀ mi kún ọlọ́run ayọ̀ èmi nínú oníbùúrọ̀ rẹ̀ ayé tí mo wà ìrówó ṣe fújà. ìfẹ́ olúwa ọ̀gbọ́n bá bá bá. ṣàlọ́ fún mi hmm. kèmí lọ́nà gbéga ìrówó náà ah, ìrówó sí ayé. <laughs> báwo ni báwo mo wà ó kí ló lè tẹ gbé fóònù ọmọ lọ́wọ́ wo my dear tí ò bá kí n ṣe ti fóònù tí mo gbé lé ọmọ ẹ lọ́wọ́ láti àárọ̀ kò ní jẹ́ kí n ráyè ṣe anything inú kitchen yẹn eh. ó kàn tiẹ̀ kàn fún mi wàhálà ni. ṣé pé ọmọ yóò ti jẹun. kò jẹun o. oh my dear tèmi ò bá kí n béèrè oúnjẹ bíi ti tẹ́lẹ̀ mọ́ kì í ṣe pé kó má fi bí parú ọmọ yìí. i'm sorry my lord. jẹ́ kí tètè lọ ṣe tán mi pé ṣe tán rẹ̀ dé mo bọ̀ nsìn. baby you are too small too old for now okay. Yeah. Later I'll buy your home, but not now. What is your name? Ife. Ife what? Mi mọ ibi tí mo ti ń bọ̀ Me àlá ẹ̀. Mi mọ ibi tí mò ń lọ. Ohun mo ṣàmọ̀ lójú àlá ẹ̀ ni pé ọmọ wà lọ́wọ́ mi. Ṣàdédé ni mo rí ọmọkùnrin kan pẹ̀lú àdá lọ́wọ́. Ó ṣàlóhùn fẹ́ gba ọmọ tó wà lọ́wọ́ mi ó ní ọmọ tó wà lọ́wọ́ mi ọmọ òun ni ọmọ ẹ̀ bíi ti báwo ìgbà tí mo rí pé kò mú ní eré rárá bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní sálọ nìyẹn ní sá fún nìyẹn pásítọ̀. ọmọ náà wà ń kọ́. ìgbà tó ń fi àdá yẹn lé mi mo ti ju ọmọlẹ̀ ń tèmi. arákùnrin tó ń lé yín kọ́. ìgbà tó rí pé ọmọ yẹn jábọ́ lọ́wọ́ mi ó padà sẹ́yìn ọmọ mi wá lè sọ bóyá ó padà lọ gbé ọmọ yẹn ni àbí kò gbé. ọba tó pọ̀ nípa àti agbára ọlọ́run tó pọ̀ ní àánú olúwa gba ọpẹ́ wa ọlọ́run gba ìyìn wa gbogbo ohun tó ṣókùnkùn bírímù níwájú ọmọ rẹ ní wákàtí yìí olúwa tù mọ́lẹ̀ sí wàdúà ní orúkọ jésù kristi olúwa wa. àmín àmín ẹ ṣàléló ẹ ṣàléló ẹ ṣàlélúyà ẹ̀yin olúwa lógo. lógo. èmi ti pè yín tẹ́lẹ̀ kó tó di pé ẹ pè mí pé ẹ fẹ́ rí mi. ẹ má bínú iṣẹ́ mi sá. iṣẹ́ ìbá dára nígbà tí mo ti pè yín yẹn kẹ́ ẹ yọjú sí mi ó ní ohun tí ọlọ́run rán mi sí yín láti sọ fún yín. alátẹ́ni ẹ láàyè ǹjẹ́ ti sọ fún ìyàwó yín. mi ò sọ fún. ẹ ti sọ fún ìyàwó yín. ohun tó pamọ́ níwájú ènìyàn kedere báyìí nínú iwájú olúwa. bẹ́ẹ̀ni ẹ̀yin náà gbàgbọ́ wípé kedere níwájú ọlọ́run ẹ gbàgbọ́. bẹ́ẹ̀ ẹ sọ fún ìyàwó yín ẹni mo ní kàn rí mi hmm, nítorí pé. seventy five seventy six seventy seven seventy eight. ẹ ṣé ẹ máa relax díẹ̀ ní kí n tó lọ sí ẹ̀tì tébù fún yín àbúrò wa. wọ́n ní kí n má bí ẹ bọ̀ mo fẹ́ bí ẹ ó tí mo dẹ̀ fẹ́ bí ẹ yìí mi fẹ́ nǹkan méjì ju bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ nǹkan àṣírí wo ló wà láàrin mi ìwọ àti ìfẹ́ àṣírí àṣírí sorry irú àṣírí wo nìyẹn. ẹni tí mò ń bá sọ̀rọ̀ tó sọ pé àṣírí wo ni mo rò kórìí ẹ̀ ti dàrú wọ́n ní nǹkan àṣírí wo ló wà láàrin wa àtìfẹ́ ta ló bí ìfẹ́ fún ta ló bí ìfẹ́ fún. ta ni mo bí ìfẹ́ fún ṣé fẹ́ ní bàbá méjì ni. ayé ẹ máa bàjẹ́ ni bó ṣe sọ fún mi kí ṣe bẹ̀rẹ̀ ní bàbá méjì ẹ. mẹ́tàlá ẹ ò tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó dàbí ẹni wípé ọ̀dọ̀ pásítọ̀ ló ti ń bọ̀ fine tó bá jẹ́ bẹ́ẹ̀ ni sórí gbogbo nǹkan tó gbọ́ lọ́hùn yẹn pátá bó ṣe rí gan ló ṣe gbọ́ so nǹkan tí dàda ẹ wá fẹ́ dà òun ni mo fẹ́ mọ̀. mo jí wèrè ló bí ìfẹ́ fún mm-hmm. lẹ́yìn tó sọ fún mi wípé o ò ní padà lọ bá wèrè ah! ó tẹ ara ẹ sílẹ̀ wèrè bẹ́ẹ̀ lájọṣepọ̀. and so fucking what. òfin bí ìfẹ́ mm-hmm. so ọmọ wèrè ni mò ń tọ́jú látijọ́ yìí mo ti rí ìpinnu ẹ mo ti rí nǹkan tó plan láti ṣe mo ti mọ̀ pé irú ọjọ́ ẹ̀ máa wáyé mo dẹ̀ ti múra lẹ́dẹ̀ mi àbí èmi ò ní pa ẹ̀ báyìí mi ní lóògùn yẹn lọ́rùn àmọ́ mo fún ẹ ní wákàtí kan just one hour one hour láti fi páàkì gbogbo nǹkan tó ní nínú ilé tó jẹ́ tiẹ̀ kó páàkì síta nílé àti wàá tọmọ wèé tí bá padà rí ẹ ń bí máa pa ẹ́ o tó lérí ìpinnu tó kò tẹ́lẹ̀. túbọ̀ ni máa pariwo mọ́ mi kó má lè sun ẹgbẹ́ má lè gun apamọ́ mi inú dúró náà kí ni problem ẹ̀ èmi gan ti ṣe tán láti lọ tẹ́lẹ̀ yẹ èmi gan ti dúró de irú ọjọ́ èmi. ẹ padà wá ń bí má sọ̀rọ̀ ẹ̀ di rédíò àsọ̀rọ̀ má gbèsè sórí fẹ̀kàn tẹ́lẹ̀ èmi náà ti ṣe láti kúrò nílé yìí mo dẹ̀ wá ń ṣèlérí fún ẹ pé kò ní tó wọ́n náà àtó fún mi yẹn kí n tó kúrò nílé but kí n tó lọ sórí gbogbo àṣírí ẹ̀ tí ò bò níwájú ọlọ́run ọba tó ròbóbò gbogbo ẹ̀ báyìí kedere ló hàn lọ́wọ́ mi. bàbá làkùn bàbá ẹ̀ ṣe pamọ́ síbi kan gbogbo eléyìí tí mo bá ẹ dúró tí mo bá ẹ sọ̀rọ̀ yìí mo ń sọ nítorí pé wákàtí kan tí mo fún ẹ. gbé ẹnu ẹ sọ̀rùn kò sí nǹkan tó máa ṣe ìwà apààyàn òṣì yìí apààyàn oníranù. ó lé o. ó lé kókó kó bí ọta omi ọ̀dọ́ lọmọláyé lóòótọ́ gẹ́gẹ́ bí tí mo rí ní àyín lẹ́ẹ̀kan ṣùgbọ́n tó bá fẹ́ dọ́ lọmọláyé ó rí wo àtọkọ rẹ àfi kẹ́ ẹ lọ rè bá wèrè lájọṣepọ̀. ẹ eh? blood of Jesus sani satan. sani satani nílé ifá. Eh, eh, bàbá ìjọ torí Ọlọ́run mo bẹ̀yìn ni ìtẹ̀sọ̀ yìí lè ó máa lè ẹ̀wọ̀ kàtẹ́ ní pé ńṣẹlẹ̀ sọ pé kó lọ bá ọkùnrin míì ọ̀nà yẹn á gbà lóyún ìyẹn ò ń ṣe nǹkan tó le rárá torí èmi fúnra mi ni máa gbé ọkùnrin fún àmọ́ ah, wèrè a mentally developed person. Ah, dára jẹ́ ká máa lọ. arábìnrin méè tí ì lọ dákun ifá dára bùnmi láyè díẹ̀ mo fẹ́ bámọdé yìí ní gbólóhùn ọmọ ìjọ bàbá ìṣù ọmọ ìjọ gbogbo ẹ̀. wò mí ó tó kó bínú lóòótọ́ ebi yàtọ̀ ọ̀mọ́wọ́ tọ́ mẹsẹ̀ ńlẹ̀sán rẹ̀ ń jà lórí rẹ̀ gbọ́ mi ta ni ń jẹ́ tẹ́ ní ọlá tó súnmọ́ ọkọ rẹ pẹ́kípẹ́kí. Tẹniọlá Tẹniọlá kan ṣoṣo tèmi mọ̀ ọmọ ọ̀gá ọkọ mi ni. níbo lọmọ ọ̀hún wà. ó ti kú. kí ló pa. ikú náà ni àwọn nǹkan tí mo gbọ́n gbà náà ni wípé ó ṣẹ́yún. ta ló fún lóyún. èmi ò mọ̀ o. ọkọ rẹ ló fún lóyún ọkọ rẹ ọ̀hún sùn lọ ṣẹ́yún fún pàápàá tọmọ òun fi gbẹ́mìí mi rídarída ikú ọmọ yìí ìní ń jà lórí ẹ̀yin méjèèjì tẹ́ ẹ fi dọ́lọ́mọ láti. Eh, eh, excuse me baba nǹkan tẹ́ ẹ̀ try láti sọ fún mi ni pé Súnkànmí ló wà behind gbogbo problem tá a ti ní láti yọ ẹ̀. bó ti rí nù. Ah, Súnkànmí ah! Ah! kó tí máa fi ojú Súnkànmí rí ẹni tí ò mọ̀ rí abàké bàbá ẹ ṣe gan. níbo lọ́dà níbo lọ ń lọ ẹ̀yin ọmọ ọ̀sìn ìmọ̀kẹ́wé o okun ewu òrùrù káwọ́ àrírù bàbá wa ní bẹ́jọ́ tẹ gùn tó náà láti dáná rẹ̀ ìgbà wo lámọ̀ tá a fi dáná sunlé gbọ́ mi o àṣírí tó gbọ́ lẹ́nu mi yìí bàbá ẹ lè bun ọkọ rẹ gbọ́ bàbá ẹ lè gbọ́ àbọ̀ gbẹ̀bínú kò ní àyìn ó gbé lọ rèé bọ́kọ rẹ̀ ńlé sọmọ ló rí bí ojú ibẹ̀ ojú ibẹ̀ mọ́ sọ ibẹ̀ ó padà dín ah! ní. ọmọ mi báyé mi jẹ́ bí ìwọ bá fẹ́ dọlọ́mọ láyé ń tiẹ̀ ọjẹ́ gbogbo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí kọ́ lọ rèé fi báwèrè lájọṣepọ̀ kó lè bá a láyé. ṣé tí bá ṣe wá ń kúrò nílé. ilé bàbá tẹniọlá ni mò ń gbà lọ sórí gbogbo nǹkan tá a ṣètì lè fi jóná pátápátá. gbogbo ẹnu máa bá wa dá sí ìwọ àgbàyà apààyàn òṣì yìí àgbàyà ní apààyàn. sórí tí ò bá kí n ṣe wípé wọ́n kì mí nílọ wípé mi ò gbọ́dọ̀ finú ilé ìsílẹ̀ àfi tírú àsìkò yìí bá wáyé mi ò bá ti lọ tipẹ́ because mi ò lè jẹ́ kó pa mí bó ṣe pa Tẹ́niọlá. ìwà aláìníròrí aláìníròrí kókó rẹ kúrò lọ́nà fún mi Tẹ́niọlá dídé má bọ́ ọkọ mi jẹ́ àmà lónìí. tó tún lọ wọ́n jẹ́ kọ́rọ̀ ilé tó báyìí má yẹ̀yẹ́ mi síta. sùkún mi ìwọ lè bẹ̀ mí ìwọ kúrò lọ́nà fún mi kó kọjá ó lè ra ṣá ok kí ló ṣe káà yín. mọ́tò yẹn ó kàn máa ń fojú mi rí rádaràda máa ní ibi tí mo dẹ̀ ń lọ wà very important kí n tẹ́ mọ́ kó fẹ́ ṣe oh sorry about that. Ah, Tell ẹ mind just down the road lèmi ń gbé you know mo ń service mọ́tò mi outside the estate tẹ́ bá ti bọ́ta kúrò ní estate yẹn tẹ́ bá ti make left turn yẹn ìbẹ̀rẹ̀ mechanic mi wà so let me just call him kó bá yín check ẹ̀ is that okay. Um, eh, eh, excuse me ẹ má bínú o ẹ jọ̀ọ́ face yín look familiar somehow ni o. Eh. ẹ jọ nítorí Ọlọ́run ẹ má bínú ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín yìí o ìjẹ́ ara yín ti fi ìgbà kan má yá rí ẹ jọ nítorí Ọlọ́run ẹ má bínú. yes ìgbà kan nìyẹn you're right. ẹ jọ ẹ̀yin ni. of course èmi ni but that was then. ẹ mọ̀ mi. no ṣé kò sí ṣá because èmi ló yẹ kójú máa ti o tó á pè yẹn ni but you know i'm okay èmi dẹni mo ń bá yín sọ̀rọ̀ àbí. ẹ jẹ́ kí n tètè bá yín pè kó bá yín check mọ́tò ẹ̀ báwo kẹ́. afẹ́fẹ́ ń kaṣọ aláṣọ ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ń kẹ́wù ẹlẹ́wù kémi ò máa bọ̀ nílùú èbù kí n wá bá yín lọ lùdé ah, rárá o ah, àsìkò gidi tí ń lẹ̀wà yìí ìtúnlẹ̀wà jẹ́ kó tútù kan tún wá kó bára mi ah, wò níbi ọ̀rọ̀ dé dúró yìí dákun ẹ̀yin ẹ máa ṣọ̀hún kẹ́mi ò máa ṣe yà yín ṣé bí gbogbo èyí tí mò ń gbìyànjú fún yín iná ọ̀lẹ́ fi ń ṣọlá lọ́hùn. ẹ jẹ́ kẹ́mi ò tún mọ ọkọ̀ náà má rò ní. ó ti dà bá wọn ẹ mọ bá ń fẹ́ lu ránṣẹ́ èyí tẹ́ kú kó wá ẹ̀hún tí ìlú tán ẹ tún fi mí ránṣẹ́. wá wá wò ọ pè mí padà àlejò kan ń bẹ níyàyín tí mo fẹ́ dá lóhùn ó ṣeun mo dúpẹ́ ó ṣeun mo wà ń gbọ́rọ̀ rẹ báyìí. bàbá a ní ọmọkùnrin wèrè ọjọ́ sí mo fi ojú mi méjèèjì báyìí mà ni mo fi rí. orí. ojú mi méjèèjì báyìí ni mo fi rí. kódà mo béèrè lọ́wọ́ ẹ̀ pé bóyá irú àìsàn bẹ́ẹ̀ yẹn ti ṣe rí ó dá mi lóhùn ó ní bẹ́ẹ̀ ni. ó sì dán lójú. bẹ́ẹ̀ ni sà mo tún wá bí mo ní ṣó dá mi mọ̀ àmọ́ olóhùn ò mọ̀ mí o bọ̀ tó dá mi lójú pòun ni mo rí. mo ti mọ̀ pé yóò rí bẹ́ẹ̀ kò sì lè mọ̀ rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ojú ọjọ́ tí ọ̀jẹ̀ ń lè mi ò mọ̀ ọjọ́ ọ̀hún sì ti wá wáyé lónìí nù èmi ò jí lórúkọ bẹ́bẹ́ bàbá tó bí ń lọ́mọ lọ bẹ́rìrì bẹ́rìrì lóògùn ajítafa oògùn agbóhùn oògùn mọ́ṣojo mọ̀ngànà àti bídílé wọ̀yá àjà èmi ò ní gbàtà pàdé bíi tí wọ́n gbàgbó kí gbígbé ọ̀rọ̀ gbẹ́dúró yìí bí tọ́ bá balẹ̀ àmọ́ nípa ni. Pa Ojo balẹ̀ wọ́n talẹ̀ ṣàràṣàrà bójò bá ń rọ̀ lọ́wọ́ bá a bá wá gbé agbè sí i tá a pọn omi inú rẹ̀ ńlá rí nǹkan mú bójò bá wá dá bá a bá gbé agbè síbẹ̀ kòròfó là á padà wà bá ń bẹ̀ tó bá kọjú sí ọ mo fẹ́ kọ́ ọ ta bá bá kẹ́yìn sí ọ mo fẹ́ kọ́ ọ ta lórí tẹ́lu ara rẹ̀ pa. How are you again? Well, well, well. Ah, in fact, ó yẹ kó yá mi. Hmm. Eh, bí mo ṣe wà ní ṣọ́ọ̀bù lọ́sàn-án. Ní eh. ní family doctor wa bá pè mí. Eh. Ah, mo bá wò pé kí ló ṣẹlẹ̀ jẹ́ kí n yọjú sí doctor. Doctor wa sọ fún mi wípé èmi ti lóyún oṣù méjì. Dr. Saheed kan náà. Family doctor wa. Bẹ́ẹ̀ni, ó ti yà mí lẹ́nu mo ṣe ń sáré bọ̀ ń lé nìyẹn. wá sí tọrọ òun ò lè ṣe olúwa mo dúpẹ́ lọ́wọ́ orí ògùn wá sí kí wàá ló sọ pé báwo ló ṣe nù ń gẹ̀tẹ̀ kí ló ṣẹlẹ̀ gan ah, kí ló ẹ bàbá òun tẹ́sítì wò ló ah, kí kí ni. kálọ kálọ kálọ. Welcome to my This is. This is. Yes. I'll be back, eh? Make yourself comfortable. Yep. fún mi láyọ̀ kí má rí ìbànújẹ́ dùn mí nínú kí má ṣẹ̀rù ẹ̀gẹ́ ènìyàn lówó kí ló ṣerú ẹgbẹ́ omi ni mú kémi má rí ìbànújẹ́ ayọ̀ ni mo fẹ́ ayọ̀ ni mo fẹ́ o ọlọ́run ayọ̀ má yọ̀ mí kú wá um, ayọ̀ ni mo fẹ́ ọlọ́run ayọ̀ má yọ̀ mí kú. Um, is this your son? His name is Ferua. Wow, he's such a handsome boy. Definitely, dáàdì ẹ̀ máa handsome gan yeah nítorí bí mo ṣe ń wò yìí mo ṣe ń wò yìí dáàdì ẹ̀ ló máa jọ. <laughs> kí ló ṣé èmi náà ò beautiful lóbìnrin báyìí. ah ah come on i never said so definitely obviously you're a beautiful woman look at you àbọ̀ òye bó ṣe fine. thank you <laughs> um, um, about. yes dear. sorry mo kàn ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ ni. oh go ahead. <sighs> never mind. why you saying never mind i mean be free with me. Eh? Umar, i'm ready to be your friend tí n bá fẹ́ bá ẹ ṣọ̀rẹ́ mi ìlú ẹ wá lé mi now considering gbogbo rubbish tó ṣẹlẹ̀ sí mi in the past kò tẹ́ yẹ kí n súnmọ́ ẹ̀ kankan you know but i like you and i want to be your friend so tell me that's true ibi tí mò ń lọ gangan náà nìyẹn mo kàn fẹ́ mọ̀ nípa nǹkan tó really ṣẹlẹ̀ sí i mean nǹkan tó fa sickness yẹn sí ẹ lára ni mo kàn fẹ́ mọ̀ nípa ẹ̀. Hmm. such a terrible experience. Yes. But I thank God for today. I thank God for today. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọba fún ọjọ́ òní. Sórí èmi tó ń I was born in Canada. Yes, Okay. òkun ló bí mi Si. ọmọ bíbí ìlú ni bàbá mi while my mom is Canadian bíi ten years ago dad mi wá sínú ìlú wa yìí wọ́n wá dá small company kan sílẹ̀ you know kò ju bíi five years tí wọ́n padà sí Canada lọ́dọ̀lógbè. mímí àti màmá mi ṣe ní ká wá sí nàìjíríà nìyẹn káwa ṣe bẹ́ẹ̀rẹ̀ àwọn kí la máa parí bẹ́ẹ̀rẹ̀ fún bí gbogbo àwọn fámìlì dad mi àtobìnrin àtọkùnrin bó ṣe bẹ̀rẹ̀ sí máa bẹ́mi àti mọ́mì fa wàhálà nìyẹn lórí small company tí dá ti dá sílẹ̀ and other properties. Ó ní believe pé inú wàhálà yìí ni mọ́mí kú sí. She also died. Wọ́n wò pé what am I still doing here? Let me go back to where I belong. Oh, you believe me? All my efforts to go back to Canada. Bàbá ló já despite the fact pé ṣùgbọ́n Canadian citizen ni mí tí mo dẹ̀ ní Canadian passport I couldn't go back I couldn't go back and the only thing tí mo kọ̀ mọ̀ ni pé mi ì rántí bẹ́ẹ̀bí tí ń ṣe ṣẹlẹ̀ yes mi ì rántí anything mi ì rántí in fact ìgbà tí ma fi padà wá sí senses mi ni mo mọ̀ in fact mi tẹ mi mọ̀ bóyá ìṣẹ̀lẹ̀ but ká máa dúpẹ́ lọ́wọ́ náà pé kó fi mi sílẹ̀. I just thank God. Tókùnbọ̀, àwọn ẹbí yẹn wá ń kọ́ sìn ṣé o yẹra fún un àbí mi ò mọ̀ pé Ọlọ́run ti padà gbogbo. Hmm. Good question. Ṣorí gbogbo wọn àtọkùnrin àtobìnrin rádaràda ti bá wọn. Rádaràda ti bá wọn. Some of them are even dead. In fact, let's just forget about them. I don't want to remember. Let's forget about them. Um, so, how is your family? Thank God. Thank God. What about his father, Daddy and God? Tokunbo. Yes, sir. Èmi ni, ni nǹkan tí mo máa sọ Oh, go ahead. Mo ti fi ìgbà kan ní ìṣòro àìrọ́mọbírí. Ojú ọmọ pọ́n èmi àtọkọ mi gan nígbà náà àmọ́ gbogbo ìyànjú wa láti bímọ bàbá ló ń dá sí èmi àtọkọ mi gbìyànjú títí láti rọ́bọ bí kò work ní ọjọ́ kan ọ̀rẹ́ mi ló mú mi jáde lọ sílé àwọn alájò nígbà tá a débẹ̀ bí ìwọ bá fẹ́ dọlọ́mọ láyé ń tiẹ̀ ọjẹ́ wá gbogbo ogun àlùmọ̀kọ́rọ́ yìí kọ́ lọ rè fi báwèrè lájọṣepọ̀ kó lè bá a dọlọ́mọ láyé. mo délé mo sọ fọkọ mi ó fi akẹ́kọ̀ọ́ rí olóhùn ò lè ṣe é èmi náà kọ́kọ́ yarí pé mi ò ní lè ṣe é àmọ́ wọ́n jẹ́ kó yé mi wípé. bá ti fi lè ṣe kí n gbàgbé wípé mo máa lọ́mọ láyé ìyẹn ló mú mi wá síbi tí mo ti rí ẹ̀yin mo lo gbogbo ọgbọ́n tí mo ní mo lo ète mo ẹ mọ́lẹ̀ mo ṣe ohun tí wọ́n ní kí n ṣe. What? You mean we had fun, we made love, asumora wa oyún ọ̀hún ni mo fi bí ọmọ tó jókòó yìí. ọmọ èwo. ìfẹ́ olúwa. you mean ìfẹ́ olúwa is my own son. yes. yes. ṣẹ̀ṣẹ̀ kọjá ń bẹ̀ ń sìn ni. akin dánidáni o ó rò pé ó gbọ́n lójú ara ẹ̀ wo tí o ò bá tètè lọ jẹ́wọ́ fún àwọn òbí mi gbogbo nǹkan tó ṣe <laughs> máa pa ẹ́ díẹ̀díẹ̀ ni ọgọ́rùn-ún ọdún lónìí ò tí kú. down. Yeah, my face look. My face look. Yeah. àmọ́ gbóyún sàmúwà pẹ̀lú yín àmì sà okay. Eh, eh, eh, hello pastor ẹ ọ̀rọ̀ wà lórí nǹkan tí ẹ̀ sọ yìí bọ̀dẹ́ má wọrí màá gé bá later sir all right sir bye tókùn bá what is that. I'm only joking with you. Don't joke with me like that. Má bínú, má bínú. Oh! So what's up? Honestly, tókùn bá. Yes, there. Ṣorí tí mi ò bá ní parọ́. Mm-hmm. Inú mi máa ń dùn gan-an tí bá ti wà pẹ̀lú ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi. thank you and same here. níṣe ni ọ̀rọ̀ mi máa ń dàbí ọ̀rọ̀ ẹni tí ó sọ igba nù tó wáá fi rí irinwó he. Um, I know what igba is mm-hmm. that's two hundred yes. but kí ni irinwó. <laughs> Tòkunbọ̀ irinwó is four hundred. oh four hundred. <clears throat> Mm, that means I'm so special. Yes, you are. So let me use this opportunity to give me express feelings, Miss Okay. Is that okay? Muji? Okay. I want to marry you. Mo nífẹ̀ẹ́ Yes. Mo first fẹ́ ẹ sílé tán ni. Tókunbọ̀, possible. No, I mean, it won't mọ̀ pé kò lè ṣeé nira bíi ti báwo. Tòkunbọ̀ ó yé mi mo dẹ̀ lérò pé ó yẹ kó yé lóòótọ́ ni orima àti Súnkànmí ti di bí ó bá ó pa bí ó bá ó bò lẹ́sẹ̀ but still ọkọ mi ṣì ni mo gbọ́dọ̀ wárí fún un. Mojí ṣebí ìwọ náà ló sọ fún mi pé. Pe

disturb mi ni láti pè pastor fún. gbẹ́sẹ̀ kó síwájú bá ó lé mi ní ẹni ọmọ jẹ tó lé mi pa mi ọdún. kílẹ̀ yà ti kú lọ papọ̀. ó débi àti kú ní ah, àpọ̀ ó pọ̀ mọ́ sà ó pọ̀ mọ́ ikú kankan ló wá wọnú ọmọbìnrin kan ọmọbìnrin tó wọnú ẹ̀yẹ ló lé mi káàkiri ló fẹ́ pa mi. ìfarabalẹ̀ ìfarabalẹ̀ ah. sọ fún mo ní ohun tó bá pamọ́ níwájú ènìyàn. ẹnikẹ́ni níwájú ọlọ́run sáà. ǹjẹ́ ṣetán láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ níwájú wọn. mo ṣetán sáà mo ṣetán ìjọ ṣetán níwájú ọmọ mi jẹ́ kí mo ṣetán mo ṣetán láti jẹ́wọ́. ẹ ṣetán láti jẹ́wọ́. bẹ́ẹ̀ ni ìbéèrè tẹ bí ìnáwó mi ń bẹ̀ jó bẹ́ẹ̀. All right, sir. Okay, sir. We'll appreciate it, sir. Appreciate it ọlọ́run àti ọba gbé yín sókè sá mama expect kọ o. Congratulations. Congratulations. Are you Yes. Ẹni tí mo ti bá sọ̀rọ̀ yìí, straightforward person, wọn kì í ṣe báyìí, kò tó bá sọ bẹ́ẹ̀ ló ń ṣe eh, eh, báyìí. Bọ̀ ẹ náà máa láti àfihàn ìhàlẹ́ mo ní láti sọ ẹnu mo fẹ́ sọ fún wọn ẹ mo bọ̀ níyì mo bọ̀. give me ten minutes mo bọ̀. sí ìwà lè bẹ pàápàá kí ìdè kí ìdè kí ló dé ìta ló pè é láti pẹ̀lú ṣọṣọ àwọn ọlọ́sọ pé kò wá ẹ̀wọ̀n wọ́n ní kí n sọ̀rọ̀ fún wọn ní kókó pẹ́ àlùsáyè àlùsáyè kó orúkọ rẹ̀ kí n la sọ fún wọn pé èèyàn kan béèrè wọn lẹ́nu pé ti wọ́n wà yìí wọ́n á ti sùn kúrò wọ́n á ti sùn wọ́n á ti sùn kúrò wọ́jà àlùsáyè ẹ̀mí ní sa ìwúrí yẹ́ yẹ́ yẹ́ àmọ́ ṣí ẹ̀rẹ́ ní. don't try láti gbé kọjá kì í fi àjẹyàn tó ń lé mi kiri pọ̀ gan àfi kí ẹ ṣàfi gbogbo agbára tó lọ́ọ́ bá fún yín kẹfì dáríjì mi sá mo ti ṣe gbọ́n sá ah, ẹ dáadé ẹwọ ẹwọ mo ṣe gbọ́n mi ẹ bá yẹ lè dáríjì mo ṣe fẹ́ yẹn mo ṣe fún ìwà mi dùn. ara ti ṣe. orúkọ tèmi ni pásítọ̀ dára bọ́lá ní orúkọ olúwa tí àbúrò jẹ́rìí lọ́wọ́ ni arákùnrin sọ ó ṣe èyí lótìtọ́ màá dẹ̀ fẹ́ kí ẹ orí ti ọlọ́run kí ẹ dáríjì nítorí tẹ́ ò bá dáríjì hmm, láàárín ìṣẹ́jú mélòó sí ìgbà táwa yìí kò ṣe nǹkan tá a bá bá sọ àṣọ ìjà fún un. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àgbègbè lè dá aṣọ ìwọ ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ òwúrọ̀ ti bùbá lọ́wọ́ white rice ó dẹ̀ wéke lẹ́nu géètì ó sì mí lẹ́nu géètì mi ní kú ni bá ṣe sọ yìí bá ṣe sọ yìí ó lè ṣe géètì kò wọlé. Pastor, help me. Sọ̀rọ̀. Help me, Pastor. Help me, sir. Ikú. Ikú. Ikú. Níwájú ọlọ́run ló máa sọ. I will. I will. I will. Ikú ikú tẹ́ni. Ikú tẹ́ni ò jẹ́ yìí mi. Ní tẹ́ni wo? Wọ́n ní tẹ́ni wo? Ìwọ. Ìwọ àti àwọn ilé ìwé. Ilé ìwé ilé ìwé ìwé ara mi dápá ẹ̀jẹ̀ mo gbé lọ sọ́sibítù mo gbé lọ ṣe ọmọ òfin ní ẹ̀. irọ́ àwọn kọ́ ẹ̀ ayé èyí lè lu eléyìí lè kó orí èyí. Sorry, sorry, sorry, sorry. Bàbá yín bẹ́ẹ̀ máa mú lọ. Haruna, wọ́n mi lè rọ̀ tẹ̀lé. Wọ́n máa ń fọ́ nísìnyí gan-an ni. Wọ́n máa ń bí lè pé tí ò bá sí àwọn àwọn ọkùnrin à ní ṣe fàájì ṣe báwa lè rí tí bá gbé fóònù sí tí mo pe gẹ́ẹ̀ a máa sọ fún mi pé máa fóònù lówó orí owó ẹsẹ̀ owó káàbò owó kìtì jọ nítorí ọlọ́run tí bá fẹ́ sílé ṣáwọn òbí ò ní padà béèrè pé owó orí ọmọ àwọn. orí kó fáìn ló jẹ kó tó sí. Ah, <laughs> onírànú ní gbogbo àbí ó máa máa sanwó ọ̀nà méjì. Oh, oh. ẹ wo ẹ wo ẹ̀yin ọ̀rẹ́ ẹ jẹ́ kí mi tètè máa lọ toró níbi tí mo fẹ́ dé torí iṣẹ́ ọ̀la. láyé ọ àṣírí tóun lọ kò sí àrà tí ò lè fi àwa ìdàdá ipò tàbí àyèkáyè tí a bá ti bára wa ká ṣàmà dúpẹ́ Báyọ̀ i'm happy for you. ẹni mo lálà nínú àlá yìí mo bá rí igbá méjì mo pé igbá mo kàn ṣígbá méjì at the time mo á wò ó tó wà ní inú ẹ̀yọ̀ ìrònú wà ní ìkejì ayọ̀ wà ní. kí ló gbé ayọ̀ ni mo fẹ́ ayọ̀ lèmi náà fẹ́ ayọ̀ ló fẹ́ ayọ̀ ni mo fẹ́ ayọ̀. fún ìdùnnú àti ayọ̀ tó pọ̀ fún ìbágbépọ̀ tí ò ní dìbàjẹ́ láéláé baby I love you so much hmm. from the bottom of my heart. Tòkunbọ̀. yes love. látìgbà tí mo ti wà pẹ̀lú Sùkànmí. Hmm ni mo ti dá májèmọ́ pọ̀lú ọlọ́run mo dẹ̀ ṣe ìlérí fún Súnkànmí wípé ọkùnrin méjì ò ní gorí mi mọ́ lẹ́yìn Súnkànmí àmọ́ ìbànújẹ́ ńlá ló jẹ́ fún mi wípé irú nǹkan tó ṣẹlẹ̀ yìí ó wà nínú àkọọ́lẹ̀ mi lọ́dọ̀ ọlọ́run wá sí gbogbo ìgbà tí mo bá rántí Súnkànmí sínú mi ò ní bàjẹ́. Stop crying. Stop crying. Max Kumo, I want you to wipe your tears away. She will mọ̀ bóyá Ọlọ́run jẹ́ kí n ya òye Yes. Maybe I, I, I became a lunatic because of you. So stop crying. We are together. I love you. Mo dẹ̀ ṣetán I'll take care of you. I'll take care of my son. Ìfẹ́ Olúwa. Ìyá àkọ́kọ́ ò dẹ́ni okay? Mm. I love you too. So please wipe your tears away. Ifeoluwa, are you okay? Um, that's my boy. <laughs> are you okay? Okay, so I'm gonna take you up very soon, okay? I love you. Ayọ̀ ni mo fẹ́ o, Ọlọ́run ayọ̀ máa yọ̀ ọlọ́run ayọ̀ máyọ̀ mi kún mọ́ ṣebí aláyọ̀ lónílé ayé ènìyàn láyọ̀ onítọ̀hún ò wáyé fún mi láyọ̀ kí má rí ìbànújẹ́ dùn mí nínú kí má ṣẹ̀rù ẹ̀gẹ́ ènìyàn lówó kí ló wá ṣe láyé ènìyàn lọ́lá ayé asán ló wá mo pẹ́ bóyá ṣẹrú ẹgbẹ́ omi nínú kémi má rí ìbànújẹ́ ayọ̀ ni mo fẹ́ ayọ̀ ni mo fẹ́ o ọlọ́run ayọ̀ má yọ̀ mí kú ayọ̀ ni mo fẹ́ o ayọ̀ ọlọ́run ayọ̀ má yọ̀ mí kú má yọ̀ mí kú má ọlọ́run ayọ̀ omi nínú oníbùú ọ̀rẹ́.